والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحابته بر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fún ọlọ́wọ́ wa ọba lọ́wọ́ subhanahu wa ta'ala ọba tí ọpẹ́ yẹ lórí àánú rẹ̀ tí ń ṣe fún wa ṣe dáadáa tọkọ fún wa ṣe wá lẹ́rú tí dúpẹ́ fún tí fi máa ń sìn òun ńlá lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ lápẹ́lẹ́ ìṣe níbàámu sí hadithi tọ́wọ́ lọ́sọ̀dọ̀ àfúrà wa. Muawiya ojúṣe sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khayran yufaqqihu fid-din ẹni tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́ba lórí o tó gbèrò dáadáa pẹ̀lú ẹ̀ tọ́lọ́run fẹ́ dáadáa fẹ́ tọ́fẹ́ òrì fẹ́rù ẹni bẹ́ẹ̀ sì tọ́lọ́run ọba ọlọ́sẹ̀ kọ́lọ́run fún ní àgbóyè ẹ̀sìn nínú owó làpẹẹrẹ wípé ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn ló sì dèrò èrò yẹn èdè púpọ̀ nínú ọmọ olótùmọ̀ báyìí èdè ọ̀pọ̀lọpọ̀ àgbéga nínú ètò ayé òun náà ló túmọ̀ ọlọ́run bá èdè ìjọba nífẹ̀ẹ́ yẹn gbogbo téèyàn fẹ́ lé láti pé kéèyàn bá nínú ètò ayé téèyàn lé téèyàn bá ní ojú ìtumọ̀ òde lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n o èyí tá a fi mọ̀ ọlọ́run fẹ́rẹ́ tó sì rúurú èèyàn òun náà ní ọlọ́run kó ní pẹ̀lú kọ́lọ́wọ́n bá lórí dáadáa tó ṣe fún wa yìí dáadáa orí ẹ̀sìn orí àgbọ́yé ẹ̀sìn orí wíwá àgbọ́yé ẹ̀sìn orí lílo ẹ̀sìn orí lánìí lọ́dọ̀ ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ pẹ̀lú lọ ìyọlọ́wọ́n bá fọwọ́ lágbára tuntun rẹ̀ kọ́lá kọ́lé ní àtẹ̀tẹ̀ akúnilé náà ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá olùtọ́ka ẹni ibi gbogbo rere olùtọ́ka wa ibi tọ́lọ́ ẹni tí ń tọ́ka wa ti gbogbo àwọn ìlànà òfin ẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti lọ́sẹ̀ lórí ó ṣe ń tọ́ka ó sì ń jẹ́ aṣáájú nínú ẹni tí tó ń lo ìtọ́ka náà títí ń pa wá láti orí òun là ń bá níwájú lẹ́yìn tí ń ṣe rere náà ó ṣe rere ó sì fi kọ́ gbogbo àgbáńlá ayé torí kó fi kọ́ àwọn sáábì rẹ̀ ó sì fi kọ́ àwọn tó tún tẹ̀lé wọn náà tún fi kọ́ àwọn tó tún tẹ̀lé wọn ọlọ́mọba wa kí ẹ̀nà bí ọ̀tọ̀ wọn ládé rẹ̀ bàbá rẹ̀ àwọn yìí òun náà ni àwọn ni ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nílé ẹ̀kọ́ ànábì ọkọ̀ fẹ́mà sọ̀rọ̀ àdìsọ́lọ̀ nígbà tí ànábì sọ̀rọ̀ àdìsọ́lọ̀ ti di olùkọ́ olùkọ́ni àgbà nílé ẹ̀kọ́ náà ọlọ́run gbogbo olùtẹ̀lé lánàá àwọn pẹ̀lú dáadáa bá ní yọ́nú sáwọn náà àwọn bẹ̀rẹ̀ wọ ọlọ́run bá nínú ọláàrẹ àti agbára rẹ dákun sí èmi àtẹnukọ̀ kan wá níkan nínú àwọn olùtẹ̀lé lánàá àwọn pẹ̀lú dáadáa yọlé sí èmi àti wọn papọ̀. lẹ́yìn náà òní ọjọ́ al-ahad ọjọ́ ogúnjọ́ nínú oṣù Muharram nígbà tí hijira nàbí sallallahu alaihi wasallam ti ìgbèjì ọdún àti ogójì ọdún. eléyìí wọ́n jẹ́ ìtẹ̀síwájú nínú adarul ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tí a máa ń tẹ ní náwá ní agbègbè àfẹ́yìn ìlú nínú tíra tàfíìlù sàrìhì ìsìn mùsùlùm ní àdìkẹrì ìsàlù ọ̀sánà ìdí àlàyé àtúnṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa tíra ọ̀bọ̀ òkè sọ nínú àwọn ìrántí ọlọ́wọ́n ọba tó wá nínú tíra ìsàlù ọ̀hán ìwọ̀n sùnà níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ àdìkẹ́ àrùwá ètò ti pé ipò kan lòun náà tún jẹ́ nínú ọ̀rọ̀ ìjọsìn wa ipò kan tó nípa òun náà ní alẹ́ ìṣá òun ló tún jẹ́ nínú àlámàrí ẹ̀sìn wa ó sì jẹ́ pé mùsùlùmí kò gbọ́dọ̀ fojú kéré rẹ̀ mùsùlùmí kò gbọ́dọ̀ fojú yẹpẹrẹ rẹ̀ nínú àwọn iṣẹ́ takuntakun sẹ́ni ńlá nínú ẹ̀sìn tí mùsùlùmí lè ṣe lásìkò kékeré ọjọ́ ọgbà ẹ̀sán òun náà ní alẹ́ ìṣá lọ́wọ́ òsì tiẹ̀ ló dé àmì kátà tó máa mọ̀ pé lágbájá olùsìn lọ́rùn ni ẹni tó ọmọ ọlọ́run ni torí pé ẹni tó fi nǹkan mí lẹ tí ó pè é tí wọ́n ń pe ọlọ́run ọba tí wọ́n ti ọlọ́run pẹ̀lú àwọn ìnádé yìí tí wọ́n pe ọkàn rẹ̀ gbà pé kò sẹ́ni tó lè ṣe nǹkan ìdí ọlọ́run tó fà náà lọ. ní ìjẹjọ ibi tí a dúró sí òun náà ni dùwà òlùkọ́ ló tá a máa ń ṣe nígbà tí a bá jáde nílé ìgbọ̀nsẹ̀ eléyìí ni àkàtì àdó ní ìjẹjọ iṣẹ́ àwọn ọ̀gáàlá láti tẹ̀síwájú lónìí níbi àjọ ẹlẹ́ẹ̀kẹjọ síkírò ẹlẹ́ẹ̀kẹjọ náà ti ẹlẹ́ẹ̀kẹjọ ètò ìkọ́ jẹ́ àsíkírò kọ́bílẹ̀ gbogbo ìbí báyìí òun náà láti ti gbé ọ̀rọ̀ wa lónìí insha Allah náà. àsíkírò kọ́bílẹ̀ gbogbo. صحابي الحديث هو أبو هريرة وغيره رضي الله عنه والحديث الكتاب زمانه وقوله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وجود له ولا وجود لمن لم يذكر اسم الله عليه لمن لم يذكر اسم الله عليه قال ولي الله الحديث الذهبي رحمه الله في الحجة هو نص على على أن التسمية ركن أو شرط ويحتمل أن يكون المعنى لا لا يشمل لكن لا أرتضى بمثل هذا لا أرتضي لا أرتضي بمثل هذا التأويل وإنه من التأثير البعيد الذي يعيش ذكر ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni àdìkìrò ọ̀bẹ̀lẹ̀ lòdò ìtọ́jú àkòrí ẹlẹ́ẹ̀kẹjọ ìrántí ọlọ́ọ̀tà máa ń ṣe síwájú pàtó sí àlùwàlá ìrántí ọlọ́ọ̀tà máa ń ṣe síwájú pàtó sí àlùwàlá pàtó bẹ̀rẹ̀ àlùwàlá òun náà ní gbólóhùn islam gẹ́gẹ́ bá a ti sọ irú àwọn ìtọ́ bá wá ní bó ṣe wáyé àbùkátà kàti àlékún rahman rahim àbùkátà rẹ̀ síbẹ̀ àbùkátà rẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ nípa gbogbo mí náà tó sábà fẹ́ jẹun bisimilá tó kò níbi àbùkátà ká sọ pé arahman arahim àfẹ́ tó tàbùkátà náà ní pé bófin ẹ̀ ti ṣe wíwọn náà ó ti gbé tó ó sì ti bá wọn ó sì ìjọba yẹn pa bùkátà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ní ìgbàlagbè yóò fi wá dé pé rahman rahim yóò fi wá fílẹ̀ yóò fi wá sọ bismillah nígbà yóò fi wá sọ ṣùgbọ́n bó ti tọ́ àti bó ti yẹ òun náà ni anabi sallam ti wí àwọn náà ti máa rí lọ́pọ̀lọpọ̀ yìí pé kéétérú àwọn àyè ẹyọkàn yìí tó òun náà ló ti ti wá pẹ̀lú ìrísí àti sọ níbi ọ̀rọ̀ bàtí abáfẹ́ wọ àlùkálà pé pé bismillah اللهم إني أعوذ بك من البغض والخبائث عارف بين بيعنا بسم الله نبي بينا تعطون في بير الوضوء هنا بسم الله أنا نقوله هنا سبحانه بينا أن في جيوم بسم الله أبوكاتا الرحمن الرحيم سواء جفا أبوكاتا رجل أنت نقول إلا لا رفوه آي نوفي سيالا يرى نوفي سيالا بسم الله مؤي أبدأ bisimilah aw bisimi bisimilahi abudabu tó mọ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba eléyìí ni aam aam nìyẹn bàbá ló bẹyẹn tó ṣùgbọ́n táyé pé kọ́ọ̀sù la fẹ́ lò ìtumọ̀ ẹni pé àtàwọn gbọ́ ó bisimilah mo fẹ́ ṣe àlùwàlá pẹ̀lú orúkọ Ọlọ́run kọ́ọ̀sù nìyẹn ẹgbẹ́ bí tìláwà bá ní tó sá sọ pé bisimilá ẹ akọrọ ó bisimilá tí wàá ní kí tó ìyẹn kọ́ sùn yẹn ṣùgbọ́n tàbí lè sọ pé abẹ́dá ó ẹ abẹ́dá ó lè fẹ́rọ ẹ̀ta bisimilá ìyẹn àmọ̀ yẹn kò sí ti àbùdá wò lè kó sínú gbogbo tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ló kó sínú ṣùgbọ́n tá a sọ ní tá a fẹ́ sìn jẹ́ kọ́ ọ́n jẹ́ ẹ̀ta nínú gbogbogbò tòyẹn ni pé níbí báyìí tá a bá sọ pé abudahu bisimilá àmù ìwọ tá a bá sọ pé àtàwà sọ ó bisimilá ọ̀sùn òyìn tó wọ́n sàlùwàlá fẹ́ sí àlùwàlá pẹ̀lú orúkọ ọlọ́run a ti ti mà nínú àwọn ọ̀rọ̀ tí ó síwájú nípa ìparabílábí ìpátákútákún tí gbólóhùn bisimilá ní òdiwọ̀n bó ti kéré tó ní ẹni wáyé bó ti kéré tó ní kíkọ sílẹ̀ ipa tó tóbi tí ń kó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn kéde kékeré arára bó ti pọ̀ ipa ńlá ni. ẹ̀mọ̀ pé nínú ipa tí ń kó òun náà ní pé gbogbo ohun tí ń jẹ́ wàsá wí fún ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n ló ṣe kí ni lọ́wọ́ àgbègbà. àwọn àlìjẹ́nì àbáwọn ṣẹ̀yàfún ìlú ní iná tó ń tún àtàwọn jẹ́nì tí wọ́n jẹ́ káfáwọn tí wọ́n máa ń fẹ́ gbàwọ̀ ẹ̀dá. òun ni láǹfààní àti lè gbàwọ̀ èèyàn pẹ̀lú gbólóhùn yẹn orúkọ ọlọ́run ọba tó tóbi onánilọ́gbọ̀n ìjàlá aláfi wà níbẹ̀ yẹn bisimilá sọ̀hábí olùhàbí afáwa tí wọ́n gba hadith wa náà sọ abọ̀ òfìsí ọlọ́run àwọn náà ní afáwa Abu Hurairah àtàwọn ní ìnà ọlọ́run kọ́ bá ti ọ̀rọ̀ sí gbogbo wọn. hadith yìí níparí bí ó ti wá òun náà ní ìtọ́wọ́nú gbọ́dọ̀ àti sọlọ́lá àti sọlọ́lá kí lásán fẹ́ni tí kò ṣe àlùwàlá láwùrọ̀ a lèman la abilá falata lèman la òwò àdàbò kò sí irun fẹ́ni tí ọba sálùwàlá ìyẹn dájú dáadáa kò sí irun àyẹlá falata sahihatu lèman la òwò àdà kò sí irun kankan tó lálàáfíà pẹ́ fẹ́ni tí ọba ti àlùwàlá wọlá òwò a lèman la yẹ kúrò sí màmá ọ̀nì àlẹ́ yìí sí àlùwàlá fẹ́ tí ọba darúkọ náà ìbí ìbàyí lọ́rọ̀ tún lè wà torí kọ́ rọrùn ká má ṣe bisimilayi ká sì ní àlùwàlá òṣèlú àyè ìbí ìbàyí lọ́rọ̀ wà tòtọ́rọ̀ bá ti wá wà ní agbègbè ìbí ìbàyí òun ò lè má jẹ́ láwùjọ àpàṣẹ àtọ́ni ìmọ̀lá yẹ polisiman láwọ polisi polisi lè ń bẹ̀yìn ìyẹn tiẹ̀ ìdájọ́ ti agbègbè kejì ló wà òun ò lè jẹ́ nafion de òní nọlifáì gbogbo ìran nǹkan yẹn kó bẹ pàápàá kó ti gbogbo ọ̀ràn yẹn dàgbé kó sí ẹ̀yìn wọn rárá ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àyàfi fẹ́ tọ́ba sálùwàlà tàbí fẹ́ni tí ọba sálùwàlà ìyẹn dàgbé kó sí ìrùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo ọ̀ràn ọ̀run yóò torí òkè kó sálùwàlà kó sí ìrùn. ṣùgbọ́n ọ̀là òdo à lè má ní lam tó lè jẹ́ pé lá wòdó àkàmìlà òun ni àbí lá wòdó àfàhìhà síbẹ̀ ni ó ti jẹ́ ni ètò súnmọ́ ni bá sọ pé lá wòdó àkàmìlà àlè sọ pé lá wòdó àfàhìhà àlè sọ pé àlùbálọ̀ lálàáfíà nítorí bá a ṣe bísímìlá àlè sọ ní àrárá sí ṣùgbọ́n àlè sọ pé ládàá rẹ̀ kún tó àwọn sọ pé ládàá rẹ̀ kún tó òun sì máa ní ìjì dáadáa ọ̀mánéjì so ṣùgbọ́n ọ̀kan ọ̀la wàlẹ́ ìlọ́ ní àjàndáwì àwọn sọ báyìí lórí rọ́ṣùn ọ̀lá kìlìkìjà wọn ni huwa nafsun ala anna tasmiyata ruknun aw shartun àwọn ní lọ́dọ̀ sí wọn eléyìí jẹ́ ẹ̀rí jẹ́ ìṣó ọ jẹ́ ẹ̀rí gbòógì ti sọ pé dájájú bísímìlá dáhùn sí àtẹ̀míyà bísímìlá òun jẹ́ rúkúnù orígun kan nínú ọ̀rọ̀ àlùwàlá lọ́dọ̀ tiwọn tàbí bẹ́ẹ̀ kọ́ ṣọ́ọ̀kù kan ní bí ìṣòro mi ti hàtì lòdò pé májẹ̀mú kan nínú májẹ̀mú ti jẹ́ kí àlùwàlá lálàáfíà wọ̀yà sẹ́mìlò ayẹ̀kú nàlùmáàná láàyè múlò lòdò láàgbín láà ọ̀dọ̀ ìdìmáàná ayélujáfẹ́ هذا التأويل فإنه من التأويل البعيد الذي يعود بالمخالفة على التوضيح. قال لجين láwùdó a kàmìlà ẹ̀yàn pé láyé fún lè wùdó àlùbálò ò lè tí ì pè tọ́pá yẹ pé ní pípé ìṣiṣẹ́ bá ní. tó ọ̀rọ̀ yẹn wọlé tó yà ní sọ́yẹ́ pé pípé iṣẹ́ ni pé nígbà tí o ti sọ pé bísímìlá yẹn àlùbálà rẹ̀ tó ṣe yẹn kò pé ní pípé ìṣiṣẹ́ ọ̀wọ́lé. ṣùgbọ́n bá pé ládàáyìn òkun tó bí ìtẹ́ni tó sọ gbólóhùn bísímìlá òun sì lè ṣe kí ni o orí ọ̀nà tí o fi wọlé yàtọ̀ sí rúkúnù tá a bá sọ pé rúkúnù téèyàn bèè ti gbé jù sílẹ̀ ìwà lábàjẹ́ tọ́bẹ̀ jẹ́ rúkúnù nǹkan wọ́n bẹ ní wọ́n gbé jù sílẹ̀ tọ́ bá ní rúkúnù lélẹ́yìn nínú ọ̀rọ̀ ṣẹ́ẹ̀sì téèyàn bèè ti lè gbé jù sílẹ̀ kò ní sẹ́yìn wọ́n rò pé yín bàbá tó ṣùgbọ́n bá ní wájìbù bá ní nǹkan tàbí ṣàrùtò kan bá ní nǹkan kankan torí rẹ̀ ní ọ̀rọ̀ míì ti lè máa wáyé ṣùgbọ́n lápẹ̀rẹ̀ ní ìsìn sábà sọ pé bísímìlá sábà ní rókùnù ní mínà àríkánì àlùwòdò béèyàn bá gbèjù sílẹ̀ kò ní àlùwàlá yányán àfi pẹ̀lú wípé kọ́ wa sọ pé bísímìlá gbogbo tó tún wá tẹ̀lé kó tún máa ti lọ wọ́n sọ pé bísímìlá yóò wá fẹsẹ̀ tún àlùwàlá yóò tún bẹ̀rẹ̀ iṣẹ́ tí rókùnù máa ń ṣe nìyẹn tó bá yẹ pé nǹkan bá fi lálàáfíà sẹ́mọ̀ pé ká bọ́jú rókùnù ní nínú ọ̀rọ̀ àlùwàlá béèyàn bá ń ṣe àlùwàlá wọn fọwọ́ ìyọnu wọn fi mú so ọwọ́ ayẹ kọ́bọ́dú lọ́ba fọ apá lọ́ba fọ mẹ́pa orí ibẹ̀ ló ti rántí pé làwọn ìdàbẹ́ nìkan sọ pé ẹ ẹ̀ mọ̀ bọ́dú ní ah, àìbọ́dú bá wọ wápá mi àlẹ́ ìbọ́dú ẹbí lọ́wọ́ àwọn èèyàn ọ̀dọ̀ ẹ̀yìn ọ̀la ṣe báyìí wò ṣe báyìí wò bọ́yá ẹ̀rù ẹ̀kú sómi kankan bẹ̀ kàlá yọ padà síbi ojú yóò tún wá tún apá fọ yóò tún fún omi kórè omi pa orí yẹn tó ti báyìí nìyí so èyí tó máa jẹ́ rúkúnù bẹ́yẹn á padà síbẹ̀ tá a bá gbòdù sílẹ̀ láti ibẹ̀ náà láti wá sí pẹ̀lú àwọn kakọ́ bá tó fẹ̀lẹ̀ ṣùgbọ́n tí a bẹ gbèjú sílẹ̀ sí nǹkan yẹn ti parí kò sí òdìdí sẹ́yìn mánu gbàgbé gbọ́dọ̀ pé kí ni òdìyàn fi gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin rókùnà àti tí kìí ṣe rókùnà nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlú ìjọba tó tí yẹn bá sọ pé rókùnà ni àjẹ́ pé tí a bẹ ti gbèjú sílẹ̀ tí àlùbọ̀dá pẹ́pẹ́pẹ́pẹ́ ara bó ti kọ́ mọ́ tó láyé fún olùwòrò wọn ní àlùbọ̀dá òkè láàfin lá ọ̀rọ̀ مثل هذا التأويل àfọwọ́ni bí wàá ní ṣùgbọ́n o mi yọnu sí irú ìtumọ̀ yìí wà iná omi ní sẹ́wé ìlúbáyìí ìtumọ̀ tó jìnnà yìí alẹ́ yìí tó ti gbé yàrá odó ilmu kọ́lá pàṣẹ alẹ́ lọ́wọ́ ó mú ntọ́ yapa ntọ́ yapa ló mú bá gbólóhùn tó wà níbẹ̀ yìí ni ike lọ́dọ̀ àfọwọ́ni síra wọ́n gbà yìí pé. التسمية ركن من أركان الوضوء tí ọba ti sí lọ́dọ̀ tí wọn ìṣẹ̀lẹ̀ kò sí kíni o kò sí wòtó ọ̀sọ̀hìn òní pépè ti rókùnù nínú ọ̀rọ̀ àlùwàlá rárá ló ti kọ́ ma lẹ́yìn ọba ti bisimilá àlùwàlá rẹ̀ lọ́lá làbíà yóò fi kí gbogbo òun tọ́lọ́ wọn bá ìrìnkì ọlá lọ́ba gbà láyè láti fi kí ṣùgbọ́n níta lè sọ ni pé á pé lọ́wọ́ á dáa tó fẹ́ mi ó ti kíni o ọ̀sọ̀ gbólóhùn torí pé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ tó ti jẹ́ pé táwọn ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tá a wà láwọn àyè kan ní àwọn àyè ẹ̀gbìn bóyá wà ní alhamam a wà níléèwẹ̀ àdẹ̀fẹ́ sálùwàlà tá a darúkọ ọlọ́wọ́n bá ń bẹ náà tá a bá ti wá darúkọ ọlọ́wọ́n bá ń bẹ yẹn tètè mọ̀ ẹni pé àníwò bò tí wọ́n bá àníwò bò tí wọ́n bá àníwò bò ìta kà mójútó ni pé ńgbà tá a bá ti àlùwàlà tá ń yẹn àgbọ́dọ̀ ṣe ṣahada náà àti tá a bá bọ́ta kó tó di bá ṣe ṣahada tá a bá ti bọ́ta yẹn kí ti ṣahada lákọ̀ọ́kọ́ ṣe o gbòfurọ́ nẹ́ẹ̀kì lákọ̀ọ́kọ́ ṣe tá a bá ṣe yẹn tán àwọn àti ṣahada ti ń bẹ lẹ́yìn àlùwòrò nítorí ibi tá a ti ṣe àlùwàlá ni òfin wa láti wí gbólóhùn ìyẹn ṣé báyìí ṣùgbọ́n gbólóhùn bisimilá àníwí má lómìnà bìlì nígbà tá a bá wà níbẹ̀ yìí. tí àìwí yẹn wá ti túmọ̀ fún àníwò tó kẹlà túmọ̀ bẹ́ẹ̀ o àlùwàlá ti lálàáfíà dáadáa tí yóò ti fi fi tó tọ́lá bá ilé kí bá gbà yín láàyè láti fi kéré nù ìrọ̀. àbíkú báyìí dára ìrọ̀ ó ní ìgbésẹ̀ òkú. بعد الفراغ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صحابي الحديث هو عقبة بن عامر الجهمي الجهني الجهني رضي الله عنه قوله أشهد أي أقرب بقلبي نفس لسانه لأن الشهادة نطق وإخبار عما في القلب وأصلها أي الشهادة في شهور شيء الحضور ورويته وكأن هذا المنكر حمى بقلبه المؤمن بلسانه كأنه يشاهد الأمر ذكر الملائكة ترتيب وجوانا tọ́jú ẹlẹ́ẹ̀kẹtàlá nínú àwọn àtìkárò tá a ti ń bá bọ̀ wá ní nọ́mbà àtìkárò yìí. òun náà ni azikiro báyìí lè sọ̀rọ̀ ọ̀gbìn mi náà lòókò ìrántí ọlọ́run tá a máa ṣe lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlà ìrántí ọlọ́run tá a máa ṣe nígbà tá a bá parí àlùwàlà gbogbo aná ọmọ rí i pé kété tí wọ́n sọ tá a máa wí nígbà tá a bá fẹ́ tá a bá wọ́n sọ tá a wí ní ìgbà tá a bá parí rẹ̀ níbo wá ní tàwọn tààrí yẹn wà bàbá ń bò tàwọn tààrí wà ìtàwí tàbá fẹ́ bọ́jú ìwẹ̀ láti dàníyàn lọ́dọ̀ àwọn kan àbí ẹ̀kọ́ ni tó tàbá papá dáwì tàbá fomi pa orí ìdáwì tàbá fomi pa etí ìdáwì tàbá pẹ̀sẹ̀ ọ̀tún ìdáwì tí ẹ bá pẹ̀sẹ̀ etí ìdáwì. àbí kò ní díkìrù lọ́dọ̀ àwọn èèyàn wàhálà ìwò ní lọ́dọ̀ àwọn èèyàn wọ́n kọ́ dọ́pọ̀ ẹ kà máa lẹ́nu omi ìfẹ́ pé ọmọ jẹun yẹ́wúyẹ́wúyẹ́wúyẹ́ ni ọlọ́mọ bá jẹ́ tó wojú yìí yọ ọmọ tó yẹ tó wojú sọ̀rọ̀ ọlọ́run ti kótó tó funfun ọjọ́ lójú gbogbo àwọn ẹni rí ọmọ sẹ́kìn ní òòjọ́ mọ̀ ọlọ́mọ àti ní kíkà bíbí ẹ̀mí ni gbogbo ẹ̀ lórí ti di tí wọ́n sá mu títí tó fi <laughs> dórí ẹsẹ̀ ọ̀rọ̀ pé wáyé ní tí bá ń bẹ ní lànà kọlu ha ìlẹ̀ yìí lọ́wọ́ àwọn sàbẹ̀ lẹ́yìn tó bẹ̀ kọ́ ìní wọ́n yẹ kẹ́ kọ́ wa náà wọ́n yẹ sọ níjàmbá dípò kí wọn apá kan mọ wọn fi kàn án sí wa kàlà gbogbo tí wọn gbà wá wọn ti gbà wá látọ̀dọ̀ anabi sọlá ọmọ ọmọ àríwá àlùfọlá gbà wọn èèyàn àwọn agbára tá ẹsìn àwọn ojú kòkòrò oníkọ ọ̀rọ̀ ẹsìn wọn á mú ọmọ àwọn oríṣiríṣi nǹkan ọmọ ọmọ wọn gbé sábẹ́ ìgbà tẹ́lẹ̀ náà wà á òkókó burú àbẹgbè làtẹ bẹ ẹ gbàwọlà mọtàbà tó àtọlọrun nígbà ẹ àti máa gbé láti tọ́lọ́wọ́ gbà ilé iná rẹ̀ náà ni nínú àwọn ọ̀nà tí bídíà ti fi wọlé náà nù nínú àwọn ọ̀nà tí bídíà ti wọlé nù. àdúrà ọ̀fẹ́ sọ fún mi pé tí n bá ṣàdúrà ọlọ́run nígbà pé tọ́ ṣàdúrà tọ́lọ́run nígbà tó bá ti bá ṣàdúrà bá ní ìbámu tó sì jẹ́ pé ibi tí wọ́n ti ní ose òun náà ló ti dé wọ́n ti ní ose òun náà ló ti dé tòótọ́ ní ìbámu lágbègbè yẹn fẹ́nìkan ta ló ní ose ṣé wọ́n ti gbà tí wọ́n ní ose ṣé wọ́n ti ní ose ṣe nìyẹn gbogbo eléyẹn àní nínú díà bí a yin fi ha tọ́ba jẹ́ pé àwọn tí wọ́n máa láwọn máa ń wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ wa kà yóò ní ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nù àdéhùn kòrò sí àdéhùn kòrò sí ni ah, àwọn àna wa dẹ̀ sáà kòrò sí kòrò sí ẹ wá láti sòkòrò sí a àwọn àgbàlagbà wọn mọ kò sí ìlú àti ìtú òsì ìlú pé inú sí àwọn àgbàlagbà lọ́wọ́ kùdù sí àbí kùdù a. Ah, kùrùsí gbádùn kùrùsí ni ah, kùrùsí làwọn sọ ah, tába pè ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ata àmọ́ kùrùsí náà lápè ṣé ó kùrùsí lọ́dọ̀ ti bá wọn bàbá ti bá wọn lọ bá wọn lọ bá wọn lọ ló ti dágbára wọn ọ̀nà gbòòrò wọn kọ́ lọ́wọ́ tó pèsè ní ọ̀sán náà àǹfààní náà tó lánàá tí wọ́n tó fi dọ́mù kọ́ wọn tó fi fi dọ́mù àkọ́kọ́ tó fi kọ́ máa ń di ẹgbẹ́ wẹ́dà tó mítìn di mélòó kan náà bàbá ti pè àbáfọ ìdíní kí lọ fẹ́ sọdọ bá fẹ́ sáàsì àrígbé ẹsìn tiẹ̀ ti yàtọ̀ títí wa kí lọ fẹ́ ẹyìn fọsí òde ní ẹyìn fẹ́ gbà òde gbogbo àwọn nǹkan tí a máa ń gbà àádùn kìnnìkan ìrèké kìnnìkan ẹyìn àgbà bá a nílò bá a tó ní a máa lò a nílò ṣùgbọ́n àgbà gbogbo ajẹ gbogbo àgbà àdùn ajẹ àdùn àmọ́kọ́ àti sàdúrà fún wọn àti tètè kù gbà tó ti lọ́ọ̀fẹ́ subhanallah wàláì bí ṣe máa rí nìyẹn o kéèyàn ló tọ́lọ́ ọba ìrẹsọ̀lá kéèyàn ló tọ́lọ́ so gbogbo àwọn àzìkáàrù táwọn èèyàn máa ń lọ wí ní gbogbo àwọn oríkì àlùwàlá nínú àwọn àhàdísù kùrùsí àhàdísù kùrùsí yà nìyẹn tó ti yé àwọn ọmọ ìpínlẹ̀ rẹ̀ dépò pàmò tí wọ́n parí ẹ̀ a sì wá síra fún títí nígbà yẹ pé kùrùsí náà wọ́n pè é láàrin síra fún àwọn àhàdísù yẹn ìtọ́kàn ni ìtàwé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àti ìtàwé nígbà tí tàbá parí ẹ̀ èyí tó fi ẹ̀sìn ọlọ́run gbé wa tó hàn pé ète èlójú orí àwọn tí à wọn náà lélẹ́yìí. gbọ́dọ̀ tá a máa ń wí nígbà tàbá parí àlùwàlà ó ní aṣíhádọ́ aláìlá ilàmọ́ wàhídáhù la ṣàríkà lá wà aṣíhádọ́ anna muhammadan ayélujára wa rasuluhu kò sí mùsùlùmí tọ́mọdé dénú ẹ̀sìn tí wọ́n sọ gbólóhùn yìí ó ṣòro wí kó wọn ọ̀mọ́ ọmọ tó fi wọlé sínú ìsìlámù yẹn. a lè pe ọ̀rọ̀ ọ̀run púpọ̀ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ìjẹ́rìí ìtumọ̀ ẹni pé mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo ló ti tọ́ àfi Allah subhanahu wa ta'ala ọ̀ká tuntun ní kò sóró fún fún ó sì jẹ́rìí pé dáadáa ẹgbẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run ní ìṣe ìtumọ̀ rẹ̀ ní èdè wa ká tó bọ́ sínú àwọn aláìsí. sábẹ́ sọ́gbà hadithi wa هنا أعطاه عقبة بن عامر الجهني رضي الله عنه ولو طوال ذكر إيه أشهد أي مجالي أقر بقلبي mò ń fi ń rinlẹ̀ pẹ̀lú ọkàn mi láti inú ọkàn mi mo ti ń fi ń rinlẹ̀ náà ṣe káfíìnì sáàni lẹ́ni tí ń fa hàn mí sọ bí mo ṣe ń mo ṣe fi ń rinlẹ̀ nínú ọkàn bẹ́ẹ̀ náà làhàn mi ṣe kí ni òun tó sì tún sọ torí pé tí wọ́n pè ní ṣahada nutqun wa ikhbar wíwí òní àti ròyìn amma fil qalbi nípa ti bẹ ní ọkàn wíwí àti ti bẹ nínú ọkàn òní wọn pè ní shahada tòtòrí délé káwá ṣọ́ra gbogbo ẹni tó fẹ́ tó sèlú tó fẹ́ tó sèlú tẹ́ kó sèlú rẹ̀ tó fẹ́ ṣe wọ́n fẹ́ sọ pé gbogbo mùsùlùmí ni ọ̀tá ẹ̀ sí òṣèlú yẹn àti pé mùsùlùmí tí ọba lé lọ́jà ń bá lèkún mọ́ ìsìlámù ọwọ́ afẹ́ mẹ́rin wọ́n afẹ́ ni wọ́n sọ pé wọ́n mọ́ ní abúlámù mimman katama shahadatan indahu min Allah kò sẹ́ni tó sàbòsí tó ẹni tó pa àwíjàre tó mọ̀ tó fojú hàn pètèpètè lọ́dọ̀ ọlọ́tọ́ wa pamọ́ àwọn fi ń tẹ̀lé àwọn fi ń tẹ̀lé wọ́n ń torí pé ọdẹ lójú pètèpètè pé ìyàn rè Buhari ẹ wá mọ̀ yẹn ẹ wá lè tẹ̀ka fún tẹnu jẹ́rìí fún pé èrè ni ọ ẹ pa ìjẹ́rìí tó fojú hàn látọ̀dọ̀ ọlọ́run tẹ́ ẹ mọ̀ ẹ wá pa mọ̀. alqiyasu ma alifari kirikẹbi kọpa kọkọjọra kọjọra ọ̀nà gbẹ ẹ̀yà mọ̀sánà gbòòrò wọn jọra wọn o ah. tí ẹ bá ti fi wá lọ tó bá lọ irú nǹkan yẹn túra wọn àti kéyìn tètè máa ronú kó àdáni o tóró burú o burú jáì burú jáì ètè ibi tí àyà lọ náà nìyẹn. shahada lọ́sọ̀kọ́ wọ ìbáwọ̀ àmọ́ àbẹ̀kọ́lù bẹ́ẹ̀ náà làwọn ọ̀rọ̀ míì náà èèyàn kan ní sọ̀rọ̀ kan jáde kó ní òsì lọ́mọ̀ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn aládìí amọ̀ tí wọ́n tanra wọn wọ́n rọ́jò èké lórí ọmọ rẹ̀ wọ́n ní alágbájá èké gbọ́ ní aládìí amọ̀ ní kọ̀kọ́ lórí àmọ́ kọ̀dọ́kàn kò òrókó tó wí ọ gbọ́dọ̀ mọlò tó fi wí ṣùgbọ́n yẹn lọ́fà tí kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ìnàlìkálá malafiliko àádéwà ní ìnàmá jọ̀yìnlá lẹ́sà àná àdàlìkálá àmìdánilá ó ní ìnàlìkálá mà dárídájú ọ̀rọ̀ làfiliko àádì nínú ọkàn ní wọ́n gbé ọ̀rọ̀ inú ọkàn lọ́wà wọ ìnáma dájúdájú yóò ilẹ̀ lìsánù wọ́n gbé ahọ́n kalẹ̀ tọmọ jẹ́jẹ́ ní ilá ìtọ́ka alẹ́ ìsàlámì lórí ọ̀rọ̀ ṣùgbọ́n tọ́ba lọ́rọ̀ dà inú ọkàn lọ́wà lágbègbè kan àfààyàn sòdodo lágbègbè ní ìkòsòd torí tí ń bẹ nínú ọkàn èrò ni àbí bẹ́ẹ̀ kọ́ ni èrò ni ní tó wí ní ilé èèyàn sọ pé èèyàn wí ẹnìkan torí pé kò dé nu ọkàn rẹ̀ yìí tó wí ni àgùkù wí nǹkan báyìí àmọ́ ọ̀fẹ́ wí nǹkan báyìí má sọ yẹn kò lè sọ yẹn tó ọ̀sẹ̀ ọ̀nbi tó ti tó ti gba ọ̀rọ̀ díẹ̀ ní wípé yìí ti ń bẹ nínú ọkàn náà láhán máa ń gbé jáde ní tòótọ́ ṣùgbọ́n ìjọba ti túmọ̀ pé ti ń bẹ nínú ọkàn yẹn gángan lọ̀rọ̀ ìgbà tó bá dórí ahán ni lótó di ọ̀rọ̀ tí ó bá dórí ahán èrò ọba tó ní ọmọ sẹ́ńkì lánìyàn èrò inú ọkàn lásán ni kò lè sí ìdí ọ̀rọ̀ kódà tí wọn bá ní sọ̀rọ̀ tí wọn adákẹ́ tó dorí kodò kí ló ń rò àbí wọn sọ pé kí ló ń sọ kí ni wọn wí inú méjèèjì kí ló ń rò ni wọn lè sọ pé kí ló ń sọ tó ṣahada ìgbàrò ìsọ̀rọ̀ síta àìnọ́sìkò ní ìsọ̀rọ̀ síta wọ́n ìgbàrò ní amafilkọ́lì àti ìfúnni nílùú pẹ̀lú ti bẹ nínú ọkàn pé sọ pé àṣìhádùn yẹn o yìí tí ń bẹ nú ọkàn mi mọ̀ ń sọ fún yín yẹn o pé láti inú ọkàn mi lórí ilẹ̀ pé mọ̀ ń jẹ́rìí lórí ahọ́n mi wípé nǹkan báyìí. wà á tó ha ayé àṣàhádà ní ìṣòro ìṣe yìí ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí ń jẹ́ ṣàhádà ìpìlẹ̀ rẹ̀ ni pé bíi kéèyàn orí nǹkan òdòdó owó ọrọ̀ ìyàtọ̀ kéèyàn wà bí nǹkan ti ṣẹlẹ̀ báyìí ìyẹn ni pé mo ọkàn rẹ̀ ní wàá sọ fún wa nípa tó rí nínú nínú ọkàn ní wí jáde fàkà ánàlì mọ̀fìrọ̀ àmà fìlkálbí àmà fìlkálbí yìí ànàtìkàdé lìsánì yìí kà ánàhó yòṣà ìlú àmọ̀rọ̀ bí àyìnì ìbí ẹni pé kojú yọ̀rọ̀ yẹn gàgà fún rẹ̀ báyìí lọ́sọ̀ kọ́lùhù láìláha ìlàlá ayé làmà àdúdà hàkùn kò sẹ́ni tó sí ìjọsìn tó sí lòdòdó tàbí bí hàkẹ́yìn hakun tàbí bihakin ṣé ètò ìlú wa nù méjèèjì iná lọ àyàfọ́ lọ́wọ́ ọba nìkan ìjọ tó tó tó lórí wàhídàwó gbọ́dọ̀ wàhídàwó òun jẹ́ta òun jẹ́ta òkèèdù lẹ́yìn ìsìláì fún iná lọ tàwùkèèdù lọ́jọ́ ń fún ọ̀rọ̀ nípa fún iná lọ yẹn wàhídàwó tọ́ láṣẹ̀rí ìkẹlá kò sóró fúnfún òun jẹ́ta tàwùkèèdù fún kíni o fún anáfíì ti ṣe dá ìlà torí pé kò sóró fúnfún sẹ́gbẹ̀rà fún kò sáfiwé fún kò sáfijọ fún sọ̀rọ̀ yẹn kílíà ti ń sọ bẹ́ẹ̀. tá a bá sọ pé la sharika lahu ọwọ́ akan ọ̀rọ̀ la ilaha ọkàn nípa pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ọwọ́ akan yẹn nípa. tá a bá sọ pé wahdahu ọwọ́ akan illa Allah ọwọ́ akan nípa pé àfọlọ́ nìkan so so a rí pé soso yẹn kọ́ ọkàn ọ̀rọ̀ ọkàn nípa rẹ̀. lọ́wọ́ jẹ́ pé irú àwọn gbólóhùn báyìí nígbà tí ẹni tí èsè mùsùlùmí bá ń gba islam kàwé kàwé dé gbígbólóhùn ìṣe wà gẹ́gẹ́gẹ́gẹ́ láti fẹ́ kàwé ká sì túmọ̀ rẹ̀ gba etí rẹ̀ kó fi lè gbọ́ àwọn ìtumọ̀ rẹ̀ yé ọmọ ilẹ̀ pé yóò sọ̀rọ̀ díẹ̀ yóò ṣẹ́gun díẹ̀ yóò tún lóhùn sí islam díẹ̀ yóò o òpin amọ́ sọ̀rọ̀ ẹ̀ sọ fún ìtumọ̀ wahdahu la sharika lah kọ́ gbọ́ yé dáadáa kọ́ gbọ́ yé dáadáa àwọn nǹkan sì pọ̀ ṣẹ̀ńbẹ̀lábẹ́ rẹ̀ tọ́ gbọ́dọ̀ wọn àtọ́sọ pé aṣọ àwọn ọ̀nà Muhammad ní abiduhu wà sọ́fà hóbìlì abdi oróyìn rẹ̀ pẹ̀lú pé ẹrú ni lè anahu ahmed náà torí pàṣẹ sọlọ ló jẹ́ ní tó sin lọ́n jù kò sẹ́ni tó sin lọ́n tó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ gbogbo bọ́lọ̀ ti kẹ́ tó bọ́lọ̀ ti ti dáadáa fánabi tó yóò tó wá dìde débi kẹ́tẹ̀ rẹ̀ ó wù ú wọ́n gbére gbọ́dọ̀ ti kò ní ẹsẹ̀ àkọ́kọ́ àti gbẹ̀yìn fi hàn kí tún wàhálà àti inú ni afala àkóónù abẹ́dán ṣàkórọ̀ títí ìyẹn bá ṣe ní lórí táyì dúpẹ́ iná tí láti ṣe pẹ́ tó tẹ́tẹ́ ní wù yẹn kó tó fi dúpẹ́ fọlọ́ tọ́ba jẹ́ ní àtẹnukọ́ kan wà lọ káàdì àdúpẹ́ o tí ò jẹ́ pé irú ẹlẹ́bọ kan ni wọ́n sọ yìí pé wọ́n forí ẹsẹ̀ àkọ́kọ́ àti gbẹ̀yìn gbogbo àni ìbá máa wọlé tí ìbá máa gbọ́ bẹ̀ sí máa dúpẹ́ fọlọ́ tó ti bó ṣe rí yìí náà ìjọ wa túmọ̀ wípé ìrìn àtẹnukọ̀ kan akápá bá lọ bára wa kò yẹn ọ̀tọ́ ká wa sọ pé gbogbo tó kù láàmú ọ̀sẹ̀ ẹ wo báwọn sọ hábà rẹ̀ bó wà lọ́wọ́ ìtàlá àlẹ́ yìí wọ́n tó ń jẹ́ àlùbádìrì yóò àwọn tó ṣe pé wọ́n jẹ́ ni sí wọn jagun bá dàrí tí kanu wọn bá ṣe nǹkan kankan tó tóbi lójú Umaru tàbẹ́lómi nù ọ̀sọ̀ hábà bíi Khalid ibn al-Walid tọ́fẹ́ bínú tọ́fẹ́ bẹ lórí ìyá anẹ́bí jẹ́ kí n gba ọrùn mùnàfíkì jẹ́ kí n gbórí kò lẹ́ lọ́rùn lágbẹ́dẹ́ yìí adébí sọlọ́lá àṣọlá sọ pé ináwó bàdìrí látẹ́dìrí là àlọ́lá àtọ́lá àlá àhìlì bàdìrí qala fa'alu falyaf'alu ma yasha'u fa innahum ahlu bàdìrí. ṣe a ọmọ ọlọ́run máa ti máa ti bẹnu ọkàn àwọn àwọn tó ń jagun bádàrí ọlọ́run ti sọ fún yìí pé wọ́n yá máa ti tí wọ́n bá fẹ́ dáadáa ju àwọn tó ń lọ jagun bádàrí atẹ́gùn yẹn kọ́ àbí kàtàlẹ̀ fáyà rí ẹ lè bá àwọn ẹrẹ kò sórí àwọn ọmọ àwọn ẹ̀jẹ̀ wa ọmọ atẹ́gùn làwọn àwa máa ń gba atẹ́gùn tọ́ a rí i pé kò sí bó ṣe rí ní lẹ́bù àwọn sọ̀hábà náà jẹ́ wọ́n máa ń ṣe tó wù wọ́n torí pé wọ́n ti jẹ́ bàjẹ́ yìí rárá o ẹ̀yìn tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn yóò ṣẹlẹ̀ ní sátidé àfọwọ́n ṣe ń ṣe pé à ṣe torí pé bàjẹ́ yìí ni mí ìṣẹ̀lẹ̀ o torí pé ẹni tí wọ́n jọ òun náà lànà ìgbà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ aṣáájú gbogbo wa torí pé Ànábì sallallahu alaihi wasallam náà ó ní ìtumọ̀ ṣiṣẹ́ láti fi dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ìrèké ọ̀la yìí káṣí má gbàgbé pé gbogbo sẹ́yìn kí lẹ́sẹ̀ kéékèèké lọ́dọ̀ tiwa yìí ẹ̀ṣẹ̀ ńlá lọ́jẹ́ lọ́dọ̀ àwọn anábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ rẹ̀ صلى الله عليه وعلى آله wa so tọ anabi sallallahu alayhi wa sallam ẹrú ni ẹrú ọlọ́wọ́n bá yẹn ti abẹ́dù náà olóṣèlú lọ́n ju sẹ́nìkan tó ṣe lọ́n tó gbọ́dọ̀ ẹnìkan tẹ̀ ṣe fẹ́ sí lọ́n tó tí ó tó àti lọ́n jù lọ kò sí èsì ṣébó ní tọ́ka pé báyìí ni ẹ ẹni tí ó àtọ́ fún wa pé àṣà tí ó ta fi wọn ló ju wa lọ ṣe lọ́n ju wa lọ tó ẹrú ni ẹrú ọlọ́wọ́n bá ní ṣe tó ń ta ní ìbádàtì láti tààdà ànábì ló sì mú ìjọsìn tẹ fọlọ́n púpọ̀ jù láàrin wa tí wọ́n bá ní sálẹ̀ tó mú ìjọsìn wáyé púpọ̀ jù tó mú ṣe dáadáa bọ́lọ̀ ti fẹ́ jù jíjẹ́ ọlọ́sọ̀lọ́ máa rí wàlẹ̀ sọ́lọ̀ náà ipò yìí ipò tó ń ka lọ́jọ́ fún ànábì sọ̀rọ̀ bá àtúnlá kó jẹ́ orú fọlọ́ ipò ńlá ni ipò ńlá ni o èèyàn sì gbọ́dọ̀ máa wá náà gbọ́dọ̀ máa rí i ìpè wọ́mí máa záàjà ní sàrọ̀fán wọ́bí ha wọ́bí tó. Sáta kọ́ọ̀lì kàyà ìbàdí. وعن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا أحمد ومما زادني شرفا وفيها nínú tó lé mi kú ní iyì àti ìdààmúdààmú wọ́kìtù ọwọ́ súnmọ́lẹ̀ áàkùnmọ́sẹ̀ kọ́dà mi sọ̀rọ̀ ìyá kí n fi gègìrí sẹ́ mi ẹ̀kọ́jẹ́ n fi tahta qawlika ya ibadi wíwọlé tèmi náà wọlé sábẹ́ gbólóhùn ọlọ́run tó o máa ń pè ya ibadi tèmi náà jẹ́ kan nú àwọn ìbádù ọlọ́run ah ó lékún yìí fún mi ó lékún ìdààmú dààbò fún mi pé ah èmi náà kí n máa ṣe tí mo fi wá wọnú abẹ́ gbólóhùn ya ibadi mo mọ̀ dúpẹ́ oríire ńlá mọ̀ wà á ń sọ yẹ́rta ahmed ali nàbí yàmú mọ̀ dúpẹ́ o tó jẹ́ pé ahmed lùsílà nàbí sallallahu ẹwọ orin tá a fa ìsọ orin ńlá ni o orin ńlá ni gbogbo ẹni yóò wù tọ́ba ti gbà yí pé òun ò tó lẹ́ni tó lè máa jẹ́rú fọlọ́wọn ọba ìlú ìfẹ́ ọlá ni pé òun dúró kó òun tó jẹ́rú fọlọ́wọn ọba ìlú ìfẹ́ lọ á orí ibú bí òsì orí ibú bí èso tuntun ni o àwọn èèyàn wọn wá ń jẹ́rú fẹ́dẹ̀ ẹgbẹ́ wọn wọn ń jẹ́rú fowó sẹ́yìn sa abudu dinarin gẹ́gẹ́ bá dàgbà sọ́lá sọ ó ṣòfò ó kó òfo ó sì ròfo tani abudina ẹrù owó ẹrù owó ó lè pawó jọ tòmá ti yọ náírà bẹ́ẹ̀ yóò di wàhálà kò ní lè jẹun sẹ́nu rẹ̀ òun ó tún máa dá fufu gbogbo náà dé àti ọ̀rẹ́ bẹ́tí àbí lẹ́nu olówó mi jẹ ọlọ́dà kò má sí àwa bẹ́ẹ̀ o àwọn olówó tó ṣe pé nọ́ọ̀sù náà sí ìbámu fílẹ̀ àyà tuntun yà tọ́lọ́sìn ni wàlá tẹ́sán náà sí ilẹ̀ lónìyà má gbàgbé ìpínlẹ̀ láyé tọ́lọ́mọba ní kó rí àmàlà kókóró jẹjẹ wọ́n sọ yìí pé à ẹ sábà ń wá fóònù bẹ́ ẹ sábà ń wá ànàtẹ̀ bẹ́ ẹ sábà rárá ọ̀ tọ́lọ́mọba fún ọlámàní kọ́ jẹ ìkókóró tó gbé àpò rẹ̀ sílé sàbùrù bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ à ẹnu máa pé nítorí sọ bẹ́ẹ̀ ni pé ètò ìfọ́ lọ ọrọ̀ àmàlà tẹ́ẹ̀ nílé jẹ tẹ́tẹ́ wà arúgbó àwọn olùmọ̀kọ́ ipò tó ga ni kéèyàn máa jẹ́rú fọlọ́ nígbà táwọn èèyàn ti ń jẹ́rú fún ẹ̀dá ẹgbẹ́ wọn wọ́n ń jẹ́rú fowó wọ́n ń jẹ́rú fún ìtàn oríṣiríṣi ẹrú obìnrin náà wà àbí òsì àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ kí wọ́n wá máa jẹ́rú fọlọ́ ọba tó dáa tẹ́ẹ̀rí pé èyí ńlá ni àwọn tó síwájú wa wọ́n jẹ́ ìjẹ́rú sí ọlọ́wọ́n ọba láwọn ànábì ọlọ́wọ́n òbí sí ọlọ́wọ́n àdéhùn kí ni tiẹ̀ tó ní wá gbọ́lá fún ìwọ náà máa jẹ́ kan nínú àwọn ẹrú ọlọ́run ọba náà ipò tó ga ní ìṣèkà jẹ́ òsìn ọlọ́run ọba ìrètí ọ̀la torí ẹ̀ ló jẹ́ pé ubudiyya ubudiyya mẹ́ta náà ni wọ́n pín sí al-ubudiyya tó lè á máa bẹ gbogbo gbogbo ẹrú tó gbogbo ẹ̀dá tó lọ́ọ̀dá pátá kò sí nǹkan kan tí wọ́n jẹ́ bí orúkọ ló fọ́lọ́ lọ ọlọ́ni kíkó ló máa fi sàmà wá ti wọlé ọ̀bẹ ilẹ̀ rahman abidà gbogbo tí bẹ́ńsánmà àti lè òní wà ọmọ tí wọ́n bá ní ọmọ nìwọ wọ ọ̀fẹ́ jẹ́rú àjẹpọ̀ òkú lábẹ́ òfin ọlọ́run òkú lábẹ́ òfin ọlọ́run tọ́lọ̀ ń bá ní òrùlé ọ̀sán kọ́sán nìwọ fẹ́ jáde kọ́sán nìwọ fẹ́ kẹsẹ̀ fún tọ́wọ́ ẹ̀ pé ilẹ̀ dìbò ó rí kó kó fún yóò tó wá kó kù sí tètè rò pé òpònú lẹni tí ń gbọ́ náà ní bàbá o òpònú ìdàrẹ́yàn ẹ̀ńdí ó kọ́ náà ní bàbá kí ni fẹ́ẹ́ fi jọra yín ìwọ́rí bíi tí bàbá kọ̀ọ̀kan ọmọ ọmọ tó bí ẹnì kọ̀ọ̀kan ọmọ ọmọ rẹ̀ tó nàbà kí wá ní bàbá tó bí ọ yẹn wá wà bàbá ẹlẹ́ẹ̀kẹ́ lóhùn subhanallah torí ẹ ẹrù ọlọ́run ọba ní gbogbo wa gbogbo yín owó orí òpèrè ọba àlágolé lórí irọ́ ni irọ́ ni ẹnìkan àfarọ́mọ pé ọlọ́run fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́ ọwọ́ àfi ọmọ bíbí rẹ̀ sani lọ́rẹ́ ọmọ bíbí báwo gbàtí ọba tiẹ̀ parí gbogbo ẹ̀ yóò di gbogbo ẹ̀ tẹ̀táwọn tẹ̀ ó ti wà níbi ọjà kan níbi àgbélébù ẹnìkan àdúrà ẹ̀kọ́ ni ọtí kẹsẹ̀ àwọn lọ tọ́ bá kẹsẹ̀ rẹ lọ láyé bí mo fẹ́ kó ti dàn wò lọ sí ẹ̀ ń jàmbá wò oní kí èsù kan ó ti kẹsẹ̀ rẹ lọ ọgbà yìí pé ẹ̀sẹ̀ rẹ òkè tẹ̀ rú lóòrù lófin ayé yìí gan èèyàn òòrù lásìkò tí yíyá rọba tí wọn wọnú jọ́ọ̀kì táwọn apásọ fẹ́ yìí lẹ́yìn. a ah, tí wọn gbà pé wọn ti gba òbítíbitì owó owó dá mẹ́wàá ti wọlé wọn wọlé lásìkò tó owó dá wọn wọlé owó dá mẹ́wàá tó wọlé tẹ pátápátá fẹsẹ̀ mọ̀ pé òsì bá ń fi di sunday. sálàgbà fi fífẹ́ yìí lẹ́yìn a ah, ó yẹ kí sọ fún bàbá rẹ ọ̀hún ẹ̀ mẹ́jọ àtàrà wa ẹ̀rú ọlọ́run síbi kàtàrí ẹ̀gbọ́n tọlọ ń sọpa níbi wàá nùfà àdé sọlátù sọlá nínú àbùkà ní àbídán àní ọbọ òdíyẹ tó làá mà gbogbo wa tọlọ ń dá yẹrù lọ la jẹ afẹ akọ ẹrù Ọlọ́run ọba ni wa torí tọlọ ń sílé tó kalẹ̀ látẹ bẹ́ẹ̀ náà la ní alẹ ọbọ òdíyẹ tó làá mà ìjẹrù sílọ ń tọjẹ tiẹ̀ ta òun ni ọbọ àwọn olùgbàgbọ́ òdodo tọlọ ni wà ìbáàdùn rọhmánì làdínà yẹ وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وبشر عبادي gbogbo àwọn abitọ́lọ̀ ti pẹ̀lú ìbàdí ìbàdí bẹ́ẹ̀ yẹn ọ̀bùdíyà kìíní o ọ̀bùdíyà tó ń ha sọ ìjẹ́rú ẹ̀sà nìyẹn àwọn ẹni ọlọ́run ni wọ́n ní ẹ̀tọ́ tó sin ọlọ́run tó tó sì fọ́ ọlọ́run ọba ìrètí ọ̀la ọ̀bùdíyà tó ń ha sọ ń ha ọ̀nẹ́lẹ̀ kẹta ẹ̀sà nínú ẹ̀sà àwọn ànábì ọlọ́run ṣàkóso. àti wọ́n zukuru abidana nínú sọ́rọ́tù sọ́ọ̀nù wọ́n zukuru ìbádana ọlọ́run káwọn anábì ọlọ́run tó káwọn lọ ọ̀bùdíyà tó kọ́ọ̀kọ́tòlù kọ́ọ̀kọ́ ní ẹ̀sà nínú ẹ̀sà ni. àlele bàbá yìí rárá lóṣù kọ́ àtẹni àtẹjì àtẹta ẹrú ni gbogbo ajẹ kọlọ ẹrú yẹn kàn dáa ju ra wọn lọ ni ẹrú ọlọ́run tí ọgbà pẹ̀lú lòun òun ni gbogbogbò àwọn tí wọn àtàwọn tó sin lọ́run àbí àwọn tí wọn ò sin lọ́run yẹn kó wọn sínú tó àwọn tó sílọ̀ nù wọn alihamudulilá àwọn wà ní kíni wọn wà ní òbòdì ẹ̀sùn káwàsà torí ẹ̀jẹ̀ káwa náà káwa níbi tààrin yìí torí kọ̀ rọrùn fún wa láti wà níbi ti ẹlẹ́ẹ̀kẹta yẹn ká má wà níbi gbogbogbò lásán bí kò sí pé ibi tààrin yìí ní ká ṣe kíni o káwa kájẹ́ wúta àmà sí ọlọ́run bá dáadáa ọ̀pọ̀lọpọ̀ ayáàtì lógún kọ́kọ́ nínú Al-Qur'an al tó ti kún kẹ́kẹ́ nípa ìjẹ́rú tí Ànábì sallallahu alaihi wasallam jẹ́rú fọlọ́ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سو الله ọba ìlẹ̀kẹ̀ ọlá ó ní mímọ́ nìkún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ tó ti kó mú ẹrú rẹ̀ rìnrìn àjò lóru láti ilé ọ̀wọ̀ ilé olúwa tọ́jú ilé ọ̀wọ̀ lọ sí ti kódòsù so àríkẹ́ ọlọ́run sọ pé ẹrú rẹ̀ تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ìbùkún ni fún ọba tó ti kọ́ sọ alifurukọ́ọ̀nù yìí tí ń sòfìyà láàrin irọ́ àti òdodo ọ̀sọ̀ kalẹ̀ lórí ẹrú rẹ̀ ọlọ́run pé àti sọlọ́ọ̀mù ẹrú rẹ̀. wa in kuntum fi raybi mimma nazzalna ala abidina tẹ́ ẹ bá ṣe ìméjì lórí ìta sọ̀kalẹ̀ fún ẹrú wa. nígbà tí Ànábì sallallahu alaihi wasallam bá wà ní maqamu al-ubudiyya fàmà bàlùkùm àǹtùm àtùbà òhó ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé ànábì tẹ́ ń tẹ̀lé lánàá rẹ̀ kí wá lẹ́yìn wá jẹ́ ibadullah ibadun lillah ẹrú ọlọ́run náà làbẹ́ kí ni o làwọn ti wá jẹ́ insha Allah ọlọ́run kò ti wá dé ẹrú rẹ̀ jálẹ̀ àmín. ipò tó ga kan ni nínú kó anẹ́gbà sallallahu alayhi wa sallam lọ́dọ̀ ọlọ́run torí pé ó jẹ pẹ̀lẹ́ ara rẹ̀ kọ́lọ̀ ipò kéèyàn ọmọ jọ yẹn lójú mi ṣùgbọ́n tá a la máa ń sẹ́mu Allahu Rabbul Alamin. bákan náà wa rasuluhu òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìṣe. wasafahu bi rasul ó tó ròyìn ẹ̀ pẹ̀lú òṣìṣẹ́ anabi sọlọ náà ní sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ pé bóun ṣe rí nìyẹn o ló fi jẹ́ pé bóun ni wọ́n ti fẹ́ mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ gan lọ ọ̀sọ́ níbi ìyá òun ṣe rí nì ìwọ́n sọ pé bákan ìyá ọ̀sọ́ ti sọ pé bọ́sọ̀ gan ṣe rí nì ó tún takò ya sọ ẹni tó ní ọ̀rọ̀ fúnra ara rẹ ní ń nípa ara rẹ pé ẹrú sí ọlọ́run lòun òjijì ọlọ́run lòun bóun ni ti wá fẹ́ mọ́ ànẹ́bì ètò tó ti wá fẹ́ lè ròyìn ẹ̀ tó ti wá ròyìn ara tí ròyìn tó fi ròyìn ara iná wá tayọ ti ròyìn ti ara wọn. máa àlàyé ẹ bá wa sàlátù láyé láyé ẹ tí wọn ti tún torí ẹ lọ́rùn lọ́dọ̀ tiwọn gbogbo eléyìí á ti kí ni o aláti ṣọ́ra fún hmm. ní àwọn orin kan tí wọn máa ń kọ táwọn fún wa ti kan gbangba làtàtà pé ànábì ló lọ́rùn o gbangba làtàtà ló láyé ọlọ́ba yẹn burú ọba burú àbọ̀ wá sí wá fẹ́ sí wá sí táàbọ̀ bá sì wá nǹkan kan sọ ọ̀sà kórè rẹ̀ sí ni fáà wò pé kí lòun lè fi tùnú ànẹ́bì ló lọ̀rọ̀ gbangba làtà ta lọ láyé hàn wọ́n ti wá tiẹ̀ lọ. nígbà tó lọ fi fáàfà ka gbangba làtà ta tán táàfà ti gbẹ gẹdígẹ wọn láfa bá ní àtàyé àtọ̀run gbangba làtà ta òbí kan mọ́. ọlọ́run kọ́ sànù fún wa o àmọ́ ọlọ́run ló ní ayé òun náà ló tún ní kíni ló tún lọ àmọ́ pé ànábì lálàyé lọ́rùn ẹ̀jẹ̀ àtọ́ra kí la wá sẹ́kù kọ́lọ̀ nígbà tánábì láyé ló tún ní ọ̀rọ̀ ẹ̀fọ́ àti kakú wa òun ni bùsẹ́rì fèyà akẹ́wà malẹ̀fàlìkì máa ń lé mani alóòrò bèè tí wàá ka ìdá pẹ̀lú ó lélẹ̀ ha ètè ní hamani. وإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم ani pé orin tó kọ yìí gbogbo òran tàwọ́hídì mẹ́tẹ̀ẹ̀ta ló ti fi sínú rẹ̀ ìran tàwọ́hídì mẹ́tẹ̀ẹ̀ta ló ti fi sínú rẹ̀ àtàlàyé ẹ̀jẹ̀jọ́ o jẹ́ afurasí o àwọn kétẹ́kì bẹ́ẹ̀ yẹn tàbá àwọn tá a bá rí kọ́ọ̀dù ẹja lọ máa gbọ́ dáadáa àtàlàyé ìran mẹ́tẹ̀ẹ̀ta tàwọ́hídì ló fi sí ló kó sínú rẹ̀ pé rògbòbíyà olùhíyà àti tọ̀hídì làtúmáì òsìfà mẹ́tẹ̀ẹ̀ta ló ti kó sínú. òun sọ pé yá akérò málẹ́kọ́lẹ́kì gbogbo ìrẹ́ tó dáa tó ọkọ lápẹ́lẹ́ jù sọ jẹ́ ní àyẹ́sí jù ní gbogbo ẹ̀dá tọ́lọ́ dá. má ń lè kò sí fún mi má ní àlóhù bí ẹ ti ń farati ti ń wá sọ pẹ̀lú ẹ̀ sí wá kà yàtọ̀ sí wà nábì ẹ̀yìn jà pẹ̀lú ó lè lè hádìí tìlẹ̀ hàmàmì nígbà tí àwọn ọ̀rọ̀ ńláńláńláńlá tí ò sí yẹn ju tó bá sọ̀kalẹ̀ àwọn ewu gbà ńlá tó bá tẹ̀lẹ̀ sẹ́ńtì mo lè fara mo lè wá sọ pẹ̀lú rẹ̀ tójú wọ muhammadu lọ. aláwo tó náà omi àníwá ilẹ̀ ìbàdàn torí pé ìsìn azàdì tòtò wá sọ pé a'udhu billahi bí máa na alóòdù wà àlìkẹ́jì kù tọ́ ìran àjọ sí ni títí báyìí ọwọ́ á tún ní pé wà iná mi lòdì ká dúníyà wà bọ́rọ̀ ta ha nínú ọ̀rẹ́ rẹ ànábì ọ̀làyàpọ̀ àtọ̀ hídò rògbòbíyà abẹ́ ẹ̀kọ́ ni ó nínú ọ̀rẹ́ ànábì láyàtọ̀ ọ̀rẹ́ rẹ lásán fa ńláyàtọ̀ ta ló láyàtọ̀ ọlọ́run mi rògbòbíyà ọlọ́run ni ẹ̀sùn gbé lọ fún ànábì wà mí ìrùlùmí kà nínú mà wà ànábì ẹlẹ́mà lọ́ọ̀hì wà lùkọ́lá ìmọ̀ gègé àti àlìkálà ni tọ̀hídò lásán náà wọ́n ti fà ṣùgbọ́n mo sọ níjọ́jọ́ yìí pé sábàwí bákan àtẹlọ olọdà àtúgbé ni mo wí. yà ọlẹ kọlẹ kọlẹ kè máa ń lé máa ní àlọ òbí mo pèrè ọba tó dá gbogbo ẹ dá sẹńpé yẹn ti bọ. Ah, àwọn oníkan tẹ́ máa sọ pé hasibuna Allahu tẹ́ wà ní wọ́n nàbí rárá hasibuna Allahu wahdahu tẹ́wọ́fẹ́ wa sọ pé wọ́n nàbí ọlọ́run tó wà tànàbí rọ o hasibuna Allahu wahdahu lẹ́yìn tó sọ pé wọ́n nàbí ẹ̀jẹ̀ àfúrà gbogbo àwọn yìí tá a bá fi máa kó ànábì sínú páńpẹ́ tánàbì sì ti bọ́wọ́ bọ́tẹ̀ tó ti bọ́ pábọ́tẹ̀ kó nú rẹ̀ ẹ̀jẹ̀ àsọ̀ra o ẹ̀jẹ̀ àsọ̀ra o ẹ̀ ọlọ́run tá à ń sìn sìn àtànábì náà tá à ń sìn á ah! sínsìn ànábì báwo àti ànábì o sallallahu alaihi wa sallam àti o ọjọ́ olùtọ́ka wa à ń sìn àtàlátò ó sì tọ́ka wa títí ká máa sí lọ nìkan ṣoṣo fún anábì lọ́kọ́ wa lọ́sọ gbogbo eléyìí fún wa fúnra ara rẹ̀ ní sọ pé báyìí láti ẹ̀tùrú ni kàmá asọ́rọ́tì nàṣọ́rọ́ abúlé mariam ẹ má pọn mi kó ẹ má yìn mí láyìn bóró gẹ́gẹ́ bí ẹ̀yin sá gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀ lẹ́yìn ẹ̀yin sá táwọn táwọn nàṣọ́rọ́ gẹ́gẹ́ bí wọ́n ti pọn yín sọ ọmọ mariam wọ́n pọn alákọ̀ọ́kọ́ ìnáma alẹ́ abd wàkúlù abdullahi ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan gbogbo nǹkan ti fa fàtí nìyẹn náà sùn ti yanjú ẹ̀ dáadájú innama ana abd ẹrú ni mí fàkúùlù ẹ máa sọ pé abdullahi wa rasulu ẹrú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ajẹ́pẹ́ ipò tó ga jù tánàbí ni òun náà ni maqamul ubudiyyati war risala nílé ìjìnà ẹrú ọlọ́run bá ní bákan náà òjíṣẹ́ rẹ̀ li'annahu hamala ar-risalata al-'azima tó tóbi là nẹ́bí gbà sọ́run wa hiya al-islam ilà náà ti káfà òní ìsìláàmù tọ́lọ́hún fi rán tọ́lọ́hún fi rán sí gbogbo mùtúmùwà gbogbo èèyàn tí wọ́n wá ní pé tọ́lọ́hún tó rán sí wọn náà ní sí ìbàdí sí èèyàn ọlọ́run ọ̀ràn sí ọ báyẹ̀ pé wúrẹ́ bá ní ọ ọ̀ràn sí ọ tọ́ ọ bá jáde jàǹdù ọlọ́run ọ̀ràn sí ọ lórí sàkọlẹ́yìn àwọn ìjọ méjì tó wúwo ni òbí bẹ́ẹ̀ kọ́ ni so àwọn àlìjẹnu gbọ́ Kùránì àbí wọn gbọ́ tọ́lọ̀ sọ fún wa nínú Suratul Ahqaf ọlọ́run ti tún máa mọ́sọ dídí sọ̀rọ̀ kalẹ̀ nípa rẹ̀ Suratul Jinn àtàlìjẹnu àtẹ̀yìn lọ́lọ́run ṣe kí ni o lọ́rọ̀ ànábì gbogbo àwọn ànábì ikú ọlọ́run gbé wọn dìde sáwọn èèyàn wọn ìjọ wọn ìdílé wọn ní subahana sọsọlá gbogbogbò ní worldwide dúpẹ́ kọ́lọ́kọ́lọ́ ti Islam lẹ́sìn àgbáyé ọyàtọ̀ sí àkóràn mi bí kò bá ti sí àgùntàn ọmọ ìsirẹ́lì tọ̀tọ̀ bóòlù àgùntàn ti wá bóòlù àgùntàn ti wá di ọmọ ènìyàn ẹnìkan náà kan ní ẹdẹ àkọ́kọ́ mọ pé á ah, wọn ní àgùntàn ní àgùntàn yẹn gan àgùntàn ọmọ ìsirẹlì ni àkọ́kọ́ kọ́kọ́ wọn dúpẹ́ fọlọ pé wòye ṣe kí ni o èyí sàgùntàn sàníyàn ni pé a ah, èmi yẹn sọ ọmọ ìsirẹlì kí lọ́wọ́ kọ́ ọmọ ibo pẹ̀lú kìrìtẹ́nìtì kí lọ́wọ́ kọ́ ọmọ yorùbá pẹ̀lú kìrìtẹ́nìtì kí lọ́wọ́ kọ́ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run rán kaffatan linnasi bashiran wa nadhira gbogbogbò ní gbogbo àgbáláyé ọjọ́ olùkìlọ̀ ọ̀yà wà gbọ́mọ́gbà ó sì jẹ́ olùdùnnú olùsẹ́ ọmọ tùnú gbogbo ẹni tó bá gbọ́tọ́ gbà. wa ma arsalnaka illa rahmatan lil alamin gbogbo àgbáláyé lànà ọ̀sìn. iṣẹ́ gbogbogbò ní sí ànábì kò sì síbi kan tí wọ́n sọ pé àwọn ọmọ ti jẹ́ Islam ó dájú ó tọ̀ dúdú ojú rẹ̀ dúdú a ní gbogbo bàgbà yìí ṣe rí lẹ́yìn ọba tí ẹ fẹ́ mọ̀ islam ó yẹ kó mọ̀ nígbà lásìkò hajj ó yẹ kó mọ̀ lásìkò yẹn ní a ó sì wá ní dìkódà ńlé onídìkódà ńlé dstv ọwọ́ àwọn àwọn àsìkò orúkọ kankan máa wo bí kérò pé ti tó pé a ẹ dákun àárín gbogbo ayé wo lélẹ́yìí islam ẹ̀sìn gbogbogbò ni ọlọ́run àti ànábì àyà ọlọ́run náà lẹ́bi ti gbogbo àgbáńlá ayé òjíṣẹ́ ni ẹrú sí ọlọ́run ọba ìrèké ọlá náà lọ́jẹ́. wọ́jà àfi ní háyà fi hadithi ọlọ́hu sallallahu alayhi wa sallam nígbà yìí hadithi ọwọ́ abẹ́ pé fíjẹ záàdì máa kọ́ ọ́lẹ̀ àádọ́ sí. nípa ẹ̀sán tọ́wọ́ àfẹnì tọ́ba wí gbólóhùn yìí ẹ̀dá kan ò ní wí ilà kó ti hàtìláhù àbíwá àbòrìjẹ́ nà ti sàmàníyà àfikún ó sílẹ̀kùn àwọn àlìjánà méjì ẹjọ kalẹ̀ fún gẹdẹ kọlu mi ayé mi ayé àṣà èyí tó bá fẹ́ ọ̀nà èyí tó bá fẹ́ ni kó ṣe fún mi o bá wọlé ń bẹ ẹni pé gbogbo àwọn nǹkan tá nàbí sallallahu alaihi ń tẹ fún wa yìí ó tún sọ àwọn oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa àwọn mí lè pẹ̀ fún oore àwọn oore tó tún gbóore mì tó gbóore pọ̀n tó fa oore dání ti ń nínú rẹ̀ ilẹ̀kùn àlùjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ ń wó ètò ọba wù yẹn lè yàn bá wọn náà rẹ̀ ẹni nù hadithi agbàgbọ́ yẹ pé àlùjẹ́nà onílẹ̀kùn ju mélòó lọ mẹ́jọ iná ń kọ́ méje ilẹ̀ rí ta sọ pé méje aya nìyẹn làhá sábà àti àlùwà lèkólè bá bẹ mí ní ha jùzí ọ̀n màkòsó mí ní ọ̀n jùzí ọ̀n màkòsó gbogbo làhá sábà àti àlùwà ọlọ́ọ̀nilẹ̀kùn méje ní náà sọrí ọláyà kò sí kankan kò sí kọ́mẹ́ǹtì kankan. gbogbo ọ̀nà kọ̀ọ̀kan náà ọ̀nà méjèèjì yìí ìpín kan ti ìpín kọ̀ọ̀kan ti wà fáwọn ọ̀daràn yẹn tí wọ́n bá bẹ̀ wọlé fún ọ tí ó jẹ́ pin wọn. ẹ̀rọ yẹn àhádìsì ló sọ ń pọ̀rọ̀ ilẹ̀kùn mẹ́jọ ti àlùjánnà ọlọ́dà kò ti wá lẹ́yìn àlùjánnà o. alẹ́ lùfẹ̀dáwò ọlọ́run bá ni kí lọ́wọ́ kàkà tó fi yẹ kó wí ilé ìlú ti pé ìlú ti báyìí ó fomi ó bomi báyìí lọ́ba fi kánú yọba náà ká ókè bẹ́ẹ̀ ni obìnrin ọ̀bá rí wa alẹ́ ẹ sàlùwà látẹ̀ yìí obìnrin gbàgbé sàlùwà látàn lẹ́ẹ̀bà bomi tó sẹ́kù náà àbí ń ro ẹ̀sùn romi sọ́wọ́ báyìí lẹ́ẹ̀bà kan sẹ́nu lẹ́ẹ̀bà náà ká sókè ìyẹn kọ́ wọ́n ní àti o tóbi á ní ìyẹn kọ́ wọ́n ní àti ha wọ́n wókè yóò wókè yóò nàka sókè yóò wà wókè ẹ ìgbà tó ti kán mi omi àkágbẹ́yìn yọ kàtẹ́nu yọ kàtọ́ yọ wà kàtẹ́nu rárá o kí wọ́n ní káwí ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ìkan nínú àwọn àbíkáwò tá a máa fi lẹ́yìn àlùwàlà ẹlẹ́ẹ̀kejì. اللهم اجعلني من التوابين واجعلني من المتقبلين صحابي حديث هو عمر بن الخطاب رضي الله عنه قوله التوابين جمع تواب وهي صفة مبالغة والتوبة هي الرجوع من معصية الله تعالى إلى طاعة الله تعالى. ذكر إليك nínú àwọn àtìkáàrò tá a tó máa ń wí nígbà tá a bá parí àlùwàlá tí ó sì ṣe é téèyàn bá wí méjèèjì papọ̀ bí èsì ìwọ̀ téèyàn bá ti kíni o bá wí méjèèjì papọ̀ torí pé ziyada lélẹ̀ tún jẹ́ nínú ẹgbàá wa mi. ó ní gbólóhùn pé Allahumma ja'alni min at-tawwabin ọlọ́run dàpọ̀ tó ní sínú àwọn tí máa ń ronú kú àdá. dàpọ̀ ọlọ́run mọ́jọ orí mi ọkọ̀ bá wí inú ẹ̀sìn ìtumọ̀ ẹ̀ o Allahumma ja'alni minat tawwabin ọlọ́run dàpọ̀ mọ́tì kórè ìjọ ṣe kíni o kọ́kọ́ bá wí ní ẹ̀sìn ṣe ní lẹ́ni tí máa ń ronú pé wàdà tí n bá ti ṣe nǹkan kankan nínú àwọn tó sọ pé idha massahum ta'ifun tàbí ta'ifun minash shaytan tadhakkaru fa idha hum mubsirun tí ìfọwọ́sí méjì kan bá tẹ̀lé fún alátọ̀dọ̀ ṣẹ̀tọ́ọ̀nù

ìgáàmù ni mo rò bóyá kò sí ibi àràrà méjì yìí náà ni. sábẹ́ tó gba hadithi wa sábẹ́ takuntakun ni òun náà ni àfàwà Umar ọ̀nà ìṣòro àbẹ̀ radiyallahu ta'ala anhu. قوله بلغ أن حديث في التوابين اجعلني من التوابين توابين من جمع تواب wọ́n jẹ́ àkójọpọ̀ orúkọ fún gbólóhùn tàwáàbù ẹni tí máa ń pọ́ sọ́pọ̀ ní sísẹ́rí sọ́dọ̀ ọlọ́run nípa ìtọ́rọ̀ àforíjì ìtọ́ba lọ sọ́dọ̀ ọlọ́run tọ́ba ti dórúkọ ọlọ́run ọba tí máa ń gba ìrònúkúwàdà òní sọ kọ́lọ́ máa ń sẹ́rí òsì kọ́lọ́ máa ń sẹ́rí o dáàbò ọlọ́run máa ń sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run máa ń ronúkúwàdà ọlọ́run èrò tètè pé ọmọ àfi rú ìtumọ̀ ẹ̀ lọ́dún orúkọ ọlọ́run ni pé ọba tí máa ń gba ìrònúkúwàdà ṣùgbọ́n tọ́ba ti jẹ́ ti erú báyìí tàwáàbù ó lè jẹ́ orúkọ fún ẹ̀dá bẹ́ẹ̀ yẹn pẹ̀lú iṣẹ́ tí ń ṣe yẹn ó sì jẹ́ orúkọ kan nínú orúkọ ọlọ́run ọba ìdèkè ọ̀la ṣùgbọ́n tó papọ̀ mọ́ra wọn nítumọ̀ ọ̀pápọ̀ o àwa ń tẹ́rí lọ wá àforíjì ọlọ́run ni lábẹ́ pé à ń jẹ́ tàwáàbù ọlọ́run wá ń jẹ́ tàwáàbù fóun ní máa ń gba àforíjì àti ronúkú àdáyé tó ti yé báyìí nìyí orúkọ ọlọ́run ni ìnáwó kánú tàwáàbà kàánà Allahu tawwabur rahima ọlọ́run ọba ọba tí gbàrú lóko aláàánú lọ́lọ́run ó túmọ̀ yìí pé ọmọ rẹ lè jẹ́ abdu abdu tawwab àfúrásì tọ́ jamu tawwab yẹn wàhíyà sífàtò mubalagha ìròyìn tó dógógó ni wat-tawbatu hiya ar-ruju' min ma'siyah min ma'siyati Allahi ta'ala ìsìnjẹ́ tawba oníkéyìn ọ̀sẹ́rì kò níbi sẹlọ̀m ila ta'ati Allahi ta'ala lọ síbi títẹ̀lé tọ́lọ́ qala al-ulama àwọn olùmọ̀sọ pé at-tawbatu wajibatun min kulli dhanb gbogbo ẹ̀sìn tí yẹn bá tẹ̀ tọ́wọ́bà padà dánbẹ́ o. fa in kanat al-ma'siyatu bayna al-'abdi wa bayna Allah ta'ala tọ́wọ́ jẹ́ pẹ́sẹ̀ yẹn láàrin ẹrú sáàrin ẹlẹ́dàá rẹ̀ ni la tata'allaqu bi haqqin adami tí ò ní ti pẹ̀lú wọ́mọnìyàn kan yí wọ́mọnìyàn walaha thalathatu shurutin mọ́jọ́ mẹ́ta kan ló wà fún un àhájò máa alákọ̀ọ́kọ́ rẹ̀ ayẹkẹlẹ àmì ànil màsíyà kọjá wọ bí ẹsẹ ó mutí lọ wọn bá ní bá alágbájá ẹ ń mutí ọlọ́wọ́n fọ́tì ọmọ sọ pé tí n bá parí ìbò gbọ́ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́ wípé wọ́n lọ sí ọ̀dà ẹ́n ó sì fún ọtí náà dà lójijì kẹ̀kẹ́ láwọn yẹn ọjà wọn bí ẹsẹ̀ ká máa ń kó bó ti ń gbọ́ ẹ wo àwọn mẹ́ta tí wọ́n lọ ní ìrìn àjò sí ìrìn àjò ilẹ̀ ṣúgbà wọn níbi ibi àpáta tí wọ́n lọ sùn lẹ́sí àpáta ṣèkínni o tó di ìhò yẹn tí wọ́n gbà wọlé sẹ́wọ̀n pé kan nù wọn ó lóun ní ibùdókò àmì òun ní ọmọ ọ̀nkù kan ọmọbìnrin ọ̀nkù òun kan tó yẹ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ká aṣáàdìmá yòókù rọ́jò lùmárì à ní òun nífẹ̀ẹ́ líle kókó ju bóbìnrin bọ́kùnrin tí máa ń fẹ́ràn obìnrin lọ ìfẹ́ òun lè di gbogbo ọ̀nà lòun wá kó òun fi débẹ̀ pàmtánà àti ọgbà gbogbo nǹkan tí yẹn fi máa ń tàn yẹn ló wúlò fún alámọ̀tì bí hàn sínú ẹ̀tọ́ mílẹ̀ sílẹ̀ ìyẹn bá mú ọ̀dà owó dà mo bá wà bá ní mo bá ní kí n fóun lò mo bá fún un ní miatu wa ishirina dinaru ní ó fún ní one hundred and twenty dinaru tó ti gold ti wúrà sẹ́mi pé zaka twenty dinaru lọ́wọ́ ó wá fún ní one hundred and twenty tẹ̀lé fún àwọn yẹn ti náwó fóbìnrin ti pẹ́ nítorí kó fi mo rò bóyá báyìí ó ní má jẹ́ àwọn ọmọ fífún lówó lórí pé kọ́ gbà mí láàyè nínú ẹ̀mí rẹ̀ ní ẹsẹ̀ fún ọ̀fẹ́ fún ó sì gbà bẹ́ẹ̀ kó mo sì bẹ́ẹ̀ ó ní gbà tó ń dá gàgà lé obìnrin obìnrin máa sọ pé tẹ́kì náà ọ̀la ẹ̀fà ẹ̀nà ọ̀la tó fà tó kọ́ta mẹ́tẹ́lá bìtà lẹ̀ fáyọ̀ ọlọ́run àyè èsì lè ṣe kankan mo dìde ilé ṣe kankan ọlọ́run ká pé mo bá pa ẹ̀ṣẹ̀ yìí títí ìṣe ń jọ náà nítorí ìbẹ̀rù ọlọ́run torí nítorí ìwọ ọlọ́run ọba ìrẹsì ọlọ́dàkùn sípa yá nǹkan tá a wà ń bẹ̀ nínú ìbànújẹ́ yìí àpáta yẹn sí díẹ̀ ṣùgbọ́n kò lè gbà wọ́n tó túmọ̀ pàdé àrẹ ṣe kíni o ló àrẹ gbà. àwa náà rí wípé táwọn bá ní pé gbákùnrin yẹn ti gbọ́ báyìí nítorí fẹ́ẹ́ kò ọjà wọn kò níbi ẹsẹ̀ ní kama kóbó wọ́sáàni ẹlẹ́ẹ̀kejì àyẹn dàmà àlẹ́ àfẹ́rẹ́ ha kọ́ banú jẹ́ lórí ètò òun ti sèyàn á ah, láti ọdún yìí ni mo ti ń ṣe nǹkan láì bọ̀ hmm, ló ti di ẹ̀kan tuntun yìí náà náà àdùnsẹ́jú kan ni mo wá ṣe gbogbo nǹkan báyìí kọ́ banú jẹ́ lórí ṣíṣe rẹ̀ wọ́sáàni ẹlẹ́ẹ̀kẹta àyà àzìmọ̀ àlàyé ọ̀dà òun tó sẹ òun ò ní sẹ́rí padà sínú ẹ̀ṣẹ̀ yẹn máa lájélájé òun ti pàtó péré lẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó ẹ pé láàrin rẹ̀ sáàrin ọlọ́run. fa ìfúkìdá ahlu salasa tí wọ́n bá ti sàfẹ́kù kan nínú májọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lámtẹ̀sẹ̀ ṣá tàwùbà lámtẹ̀sẹ̀ ṣá tàwùbà tó tàwùbà lálàáfíà o àti kí májọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe kí ni o kò pé tọ́ba ti pé tàwùbà ṣe kí ni ọ̀dà òun là ń pè ní àtàwùbà tó nà sọ́ọ̀ tàwùbà tó má kàńgá kàńgá tí èsì bá gún wọn ní kó sọba ti rẹ bọ yóò jẹbọ yóò tún fẹnu gbolẹ kó wọn ò tún jẹbọ mọ sọba ní tiwájú tó tún rẹ bọ yóò tún jẹ yóò tún fẹnu gbolẹ àgbọ́dọ̀ tó bá gún tó tó bá tó mọ la àgbọ́dọ̀ sí. wọ nǹkan ní tìlímà àfihàn tó tẹtẹ ẹnlẹ kù bí àdàmé yìí ká pé ẹsẹ yẹn tó ń ronú fún àdàbẹ yẹn ọba tó papọ̀ má wọ ọmọ ẹ̀dẹ́ yìnyàn. pàṣẹ rọ́tò ha àwọn wà á yẹ kọ́rọ́ àmì sọ àhìbì hà ó sì gbọ́ pábọ́sẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ẹni tó ti jàmbá tó tó ní ìwọ̀ yẹn kágbówó rẹ̀ kan lọ́gbà ọjà wo rẹ̀ padà fún bí ọba ni tí o fi da padà fún láéláé tó máa tó kù tiẹ̀ dínà kankan kọ́ sọ fún tó èmi ni nǹkan báyìí báyìí mi àti ẹ̀ papọ̀ o owó mi ni nǹkan yẹn wà ṣùgbọ́n ìjọba yìí tí mò ń sọ mi máa tó mo sọ pé mi kọ́ ni ọ lọ́wọ́ tàbí rọ́ọ̀kan lọ pa máa mo parọ́ mo ní dàkún foríjì mi ìwọ náà rà foríjì ọlọ́run dákun kọ́ lọ bọ́ pábọ́tẹ̀ kò níbi ìwọ yẹn ẹnu máa yí pé àwọn ọ̀wọ̀ kan bẹ tó ṣe kó ṣòro láti bọ́ pábọ́tẹ̀ rẹ o lọ́dọ̀ ọkùnrin ọlọ́yin àyàwó èèyàn lálẹ́ lọ́wọ́ àlọ́ba pẹ́tọ̀ bàbá alágbájá kì í bá ní káyẹ rí o bẹ́ẹ̀ kí ẹ ti sọ̀rọ̀ di ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí jama sẹ́wọ̀n pé nǹkan yẹn ó lè díẹ̀ wọ́n kọ́sá pọ̀ ní sáà kọ́ pọ̀ ní sìgá ó sì dún ní mẹ́rin tó lóore ó dún ní mẹ́rin tó lóore ilé àmà ń sábà wà ámàlà wà ámìlà sọ̀rọ̀ wà ámìlà ámàlà sọ̀rọ̀ ó ṣeé ṣe torí pé tọ́bí sọ̀rọ̀ yẹn pàápàá jùlọ níbi tá a ti lo ṣẹ̀ríà yìí ṣẹ̀ríà mi ò tún borí ṣẹ̀ríà mi látọwọ́ àwọn èèyàn síra wọn inú gbogbo nǹkan tí ó dà yóò ṣe kí ni o ló kọ ó sì ṣe é ṣe kọ́ yẹ pé irú obìnrin bí ọmọ nǹkan kan lófin ẹ̀sìn ọlọ́run dé èèyàn lágbègbè kan ó si ṣe kọjá pé ọkùnrin yẹn náà òun náà mọ̀ pé ìkàkà rí bẹ́ẹ̀ àsìkò tí wọ́n lọ sí nǹkan yẹn nígbà tí ọjọ́ là báyìí rí pé ha òun ti wá tẹ̀ ọmọ lọ bá ọkọ o ọmọ lọ bá ọkọ torí pé njẹ́ ọbàjẹ́ ó ṣe kí o yọ pọ̀ àsùnmọ́ pọ̀ ní ìsìnkú fáró sọ́dọ̀ ọlọ́ọ̀ máa ṣe dáadáa kọ́ máa ṣe dáadáa ó súnmọ́ ọlọ́run ọba ìlú ṣe kí fàyínká náà ti máa ọ̀hún náà wà bó tọ́wá jẹ́ pé nǹkan yìí bá jẹ́ owó dúkìá tàbí tọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rọ́dàmù ilé ìkọ́dà padà fẹ́ni tó ní. wọ nǹkan ti hajjan hajjan kan pé ọ̀hún náà wà bó mọ̀kánà omi nù. kápé ètò ní ṣe pẹ̀lú ìparọ́mọ́ni ìdìbò àgbèrè mọ́ni tàbí nǹkan kankan ni níbi wọ́n ti lò ṣẹ̀ríyà yọ gbàlá ìfọ́tò ìmọ̀sí àwòsàn lẹ́bàá àkùwà owó tàbí kọ́ ọwọ́ àbójúkò rẹ̀ kó forí jì mí wà ní nǹkan lóyìn bàtà ní ìta àlàbò mi ha tó tọ́ bá jẹ́ kọ́rọ́ ẹ̀yìn rẹ̀ lọ́sọ̀ láì dáa ọwọ́ bí oṣù tún yẹn náà sílẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ báyìí báyìí báyìí dákun má bínú forí jì mí wọ́n yẹn ti bọ̀ ayé tó bá mi jẹ mí ìdùnnú ọkọ̀ àdàdà kéèyàn máa tó bá ojú gbogbo ẹ̀ṣẹ̀ fa tọ́ba ronúkúwàdà lọ níbi ìdajì bẹ́ẹ̀ tọ́ba rẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn tó ń lẹ̀ tó ronúkúwàdà bẹ́ẹ̀. min zalika zam níbi ẹ̀sẹ̀ yẹn wa baqi alayhi al-baqi ètò kù sẹ́kù lọ́rùn rẹ̀ o. tọ́ba ti jẹ́ pé ntọ́ rántí ń sọ fẹ́ni tó ní nǹkan tó ìtumọ̀ rántí mọ̀ fẹ́ mọ̀ sí ọlọ́nà tọ́pọ̀ gbogbo gbàdé bá sáfì ẹ̀sìn rántí sáàmù ọkùnrí jìmì ní sáàkó ọkùnrí gbogbo ẹ̀gán jìmì ọ̀pọ̀ tọ́ba ní gbogbo bó ti ṣe tó

ọyà máa yọ fẹ̀ díẹ̀ díẹ̀. wàhálàm ẹnna tẹ́wọ́bàtà làbújá àǹtẹ̀kùnà fi zamani tókùbálùfì. tẹ́wọ́bà sẹ́yìn ọba sí ọgbọ́dọ̀ jẹ́ lásìkò tí wọ́n máa ń gba tẹ́wọ́bà ni o tí tẹ́wọ́bà ó fi ọlọ́run gba tẹ́wọ́bà. wà ìṣá bàbí zamani ńlá tókùbálùfì yìí tọ́ba lọ ṣe tẹ́wọ́bà lásìkò tí wọn ò ní gba tẹ́wọ́bà lamtẹn fáwọn tẹ́wọ́bà tẹ́wọ́bà yẹn wúlò. wò zamanu lẹ́dí òní huwa ṣéyìn alùpàgọ́rọ̀ ìgbà téèyàn ń pọ́ kàkà kú ẹ̀mí fẹ́ bọ́ ẹ̀mí ti dé gògóńgò ni wọ́n sọ̀rọ̀ pé bàbá alágbájá owó rẹ̀ ni ẹ̀kọ́ ni owó rẹ̀ ni mo fi kọ́lé mo ti gbọ́ dàgbọ́n oríṣi mi o èmi mọ parọ́ mọ bí kíní báyìí nígbà tí ẹ̀mí ṣe kíni tẹ́mi ti fẹ́ bọ́ ọlọ́run nígbà tó báyìí. gbogbo anabi sọlá sọlá sọ pé iná mọ azza wa jalla yakubalu tawbata al'abd ọlọ́run ọgbà ló ní kó àdáadáa maala mi ọgá rẹ lókun gbàtí ọba ti máa mọ kàkà kó wọlọgọgọrọ ìyá wosónú rọhẹ alifilkoma òun náà nìkan ni òde gbogbo èmi ti fẹ́ bọ tẹsí ma fojú ọmọ wò lọ ni yọmọ wò lọ ni tọ wàhíìnà tòló ìṣàǹsì mímọ bọ ibi à nínú àwọn àsìkò tí tawbata ọlọ́run nígbà ni tóorùn bá ti ń yọ ní ìbòwọ rẹ òòrùn ńlá ní ìbòwọ ibi tá a mọ̀ tóorùn ti máa ń yọkọ̀ yọ̀ ń bẹ̀ mọ́ ọ wá bẹ̀rẹ̀ sí ní yọ ní ibi tí òun ṣe kíni o ti ti ń wọ̀ gẹ́gẹ́ bí anagba Muhammad sallallahu alaihi wa sallam mantaaba ẹ̀ńtọ́ bá ronú padà kọ́bílà ń tẹ́tọ́ la ṣẹ́fù ní magrebi ha síwájú kóòrò tó máa yọ ní ìbúwọ́ rẹ̀ táàbà Allahu alayhi ọlọ́run ó sèké ni o ilẹ̀kùn kan láti jọ́ tó ti dá sánmà àti ilẹ̀ ló ti dá ilẹ̀kùn náà wà títí ó sì dá fún táwọ̀bà wọn ò ní tilẹ̀kùn yẹn hátà tẹ́tọ́lọ́ aṣáǹtì ní magrebe àti tóun fi máa yọ ní ìbùwọ́ rẹ̀ tóun bá ti yọ ìbùwọ́ ìbùwọ́ rẹ̀ ilẹ̀kùn táwọn àyàn ó sì tilẹ̀kùn ti eléyìí tọ́jẹ́ ti kóun ọyọ ní ìbùwọ̀ yìí jẹ́nẹ́rà ní gbogbogbò ní gbogbo yẹn ló kó sínú àkọsùn tàkìsù tún ní àsìkò téèyàn ń kàkà lẹ́kọ́ ṣe báyìí tó méjèèjì ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ àkọ́mọ̀jẹ̀ pásítọ̀ yẹn lè yóò ṣe kí ni o èèyàn lọ́mọ ti tọ́wọ́ bá ti kéèyàn قوله من المتطهرين جمع متطهر صفة مبالغة ẹni tí mara ìròyìn tó ga lòun náà wọ́n kàn hàn wọ́n tó hí ẹ̀nà wọ́ọ̀fà kàn hàn wọ́n tuntun náà nínú wọ́ọ̀fà kéèyàn mara wọ́rọ́ fún ìhádàfẹ́ àwọn ìzálẹ̀ tó nàjẹ̀ kéèyàn ó gbé ẹ̀gbin tàbí kéèyàn jẹ ìdọ̀tí ẹ̀gbin kó lára wọ́n lásán àkáńlẹ̀ tó táwọ́bà tó kàn hàn wọ́n tó bá àfẹ́ nígbà ọjọ́ pé táwọ́bà òun ní fọnú mọ́ àfọmọ́ anú ni torí pé èèyàn fọ èèyàn fọ ara rẹ̀ ọkọ inú rẹ̀ kú níbi ẹ̀ṣẹ̀ ìfọnúmọ́ onítàwọ̀bà án àjọrán ní ìgbóná kú níbi àwọn ìjọ tí ẹ̀ṣẹ̀ wọlúwọlú ṣùgbọ́n aláṣẹ ọ̀hánrọ̀ tó bọ́ ẹ̀ ìmọ̀ra gbangba ló ń ani àdáṣe màní àti mina sàkọrọ ani sàkọrọ kékeré lọ ìtàlẹ̀ kú níbi mímọ́ra kú níbi gbogbo àwọn ẹ̀gbin tí ò ní jáde súnmọ́ lọ́wọ́ bá. náà sábàlì jámù بين هذا الحديث وقوله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين ọlọ́run nífẹ̀ẹ́ ó ti dídí àdéhìí ó ti dídí pẹ̀lú àyà yìí a lè ṣàkójọpọ̀ láàrin rẹ̀ pé ọlọ́run sọ pé òun nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ronú padà sí àwọn tí wọ́n máa mara ìlàgbọ̀ ìlàgbọ̀ ẹ̀mí ọ̀pọ̀ rẹ̀ so eléyìí ó fi yé wa wípé nínú àwọn nǹkan tó yẹ kéèyàn àtẹnukọ̀ kan wá ká mójútó irú àwọn dékìrù báyìí ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ìwọ wá ń kánjú nítorí pé ọ̀fẹ́ bá jàmá àrà ọ̀fẹ́ bá rúkú kan kò dé kó wí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tó ń dun rẹ ní tọ́lọ̀ wò wọ́n kí ló tó ń dunra rẹ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa yìí fẹyìndà tó wẹ bàtí sọlá tí wọn bá ti gbẹrù dúró wọn lẹkọọ bí sẹkẹ ilẹ tó wọlé wọkọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfarabalẹ̀ dọ́wọ́ yìí o fama àjọ sùn sọsọ lù èyí tẹ bá bá pẹ̀lú ọmọ ọmọ ẹkì wọn máa fà tẹkùn fà ti mú èyí tó bá sì gbọ́ fún yín ẹ parí ẹ níbo mi fọkùdù ẹ sán nígbà tí náà sòfì wà báyìí ó sì sàlùwà látàn ṣe gbólóhùn àṣẹ ọlọ́lá ilà illallah nínú ẹgbẹ́ kan kan fèrè wọ́n sì tún gbàgbé fájú àǹbẹ tó sì wọ mọ́ṣáláṣí. àrùn máa ní gbogbo ẹ̀ express sẹ́ni tó tiẹ̀ já wọlé tó ti pín fẹsẹ̀ sí ilẹ̀ bọ̀ kí lè mọ ọmọ ọmọ bá ṣe kí ni o ọmọ bá kú ní ìdílé àbẹ́ tó ti pín láti ta ní sísọ pé náà lọ́wọ́ máa sọ bìrì ẹ̀mọ́ mọ̀ wá rúkú ní náà lọ́wọ́ máa sọ bìrì ṣé àgbèrè sí rúkú ni àbẹ́ mọ̀ fáwọn yẹn máa ṣe ẹlòmíì yọ ọmọ àwọn ilé àpárá ẹlòmíì ṣe máa ń ṣe oríṣiríṣi sísẹ́mù ni ẹlòmíì máa ń ṣe ká sọ̀rọ̀ àbí eléyìí tí wàá máa ń mú ẹlòmíì bìí tí ń kájú dé òní ṣe tẹkibirasọ̀lì ìṣọ̀ tó o bá ti ṣe tẹkibirasọ̀lì ìṣọ̀ lága yẹn ti bọ́ sọnù tó o bá ti tún ṣe ńgbà tó wà nígbà tó dúró gan padà padà torí tẹkibirasọ̀lì ìṣọ̀ níta tó máa fò ṣe ni pé lóòrò ni wọ́n máa ń sọ òun èso òun ní rògbò tọ́lá ló fi ṣe ń bọ̀ wá ká ká ká ká ó ti tẹ̀. aláwọ̀ akọ́ àlọ́sọ̀rọ̀ kò ní. rárá o tọ́ ọ bá ti débi tí sáfù dé ó dùn sáwọn rẹ pé Allahu akbar Allahu akbar ó tẹ̀sẹ̀ lọ sí ti rúkọ olùmọ̀wá Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala rahmatan Taala ní táwọn sọ ni wípé tọ́ ọ bá ṣe ti takbiratul ihram tọ́ ọ wá ṣe ti rúkọ wọn ni kò sí àbúrú kankan irun rẹ ṣe kí ni o wàlá làáfíà ṣùgbọ́n kápẹ́ tó rò kó ló dé tó ti tẹ̀ kíkúrẹ́ tó lè rọ ọ̀rọ̀ bí wọlé ṣe. mo rò pé hmm, tó tẹ̀ kíkúrẹ́ tó lè rọ mi yẹn ṣe pàtàkì yín tá a fi máa kó o ṣe ni pé lóòrò lè yẹn ṣe kí ni o ìmọ̀ ṣe kì í ṣe ní rògbò ni wọ́n ti máa ń ṣe é. ẹlòmíì méjèèjì aláàbà aláàbà rògbò náà ni ló ti wí méjèèjì tó kó rẹ̀ kó ṣe àlékún rọ̀mọ́ àtòlẹ́ àti dáadáa rẹ̀ fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa bíbáyìí náà ní àádùn sí lónìí tó sọlá lọ́hùn sọlá mọ́ bá rúkà lánàá bí wọn. وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Jadi, one, two, three. Ayah, one lagi yang dah anda kau jadi kau jauh tolong tolong ni nak. Ayah bapa. rahimahullah wọn ní kéèyàn ọfẹ kékeré tí mùsùlùmí bá fẹ́ kékeré kọkọkọ tọ kí mùsùlùmí ọfẹ kékeré mo rò kó yé lábẹ́ pé ká tẹsẹ̀ mú yéèzì díẹ̀ tó ti ọwọ́ àlọ́ wo ọmọ olóró tó ti kúrò ní ti ọ̀gbọ̀dọ̀ fẹ́ ọmọ eléégún lóbìnrin kọ́ ọ̀gbọ̀dọ̀ fẹ́ ọmọ onítàgbò ọmọ olóògùn ọmọ ọlọ́yà ọ̀gbọ̀dọ̀ fẹ́ ọmọ tí ń bọ̀ ọ̀pẹ lórí méjì ọ̀gbọ̀dọ̀ fẹ́ mo rò kó ìwọ ni pányáwó mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ dá o ṣùgbọ́n kápẹ́kì tàbí yá là á bá ń sọ àwọn Júù tàbá àwọn kírísítẹ́nì yẹn lọ́ba lọ fẹ́ ọmọ àwọn lóbìnrin wọn lọ wá kú wọn ní bòwò láti wá sí ẹ ní sí títẹ mùsùlùmí ẹ sí máa yẹ títẹ mùsùlùmí rẹ fẹ́ sí ẹ ẹ ní sí títẹ mùsùlùmí ìyá nasọ̀rọ̀ níyàlẹ́ pé ìyá yahudi yàlẹ́ pé ẹ ní sí títẹ lórí tẹ́sí ti tẹ̀ pé nígbà tí ó ti Islam kọ́wọ́nù kọ́kọ́ rẹ̀ jẹ́ mùsùlùmí kò gbéjì ẹ̀ kò sí ẹ̀ nítawọn olùmọ́kà máa ń sọ ní wípé irú obìnrin bẹ́ẹ̀ tí wọ́n bá sin tó wọ́n ó sin ní kìsìn kan tó ṣe pé kò ní jẹ́ iṣẹ́ ẹnu máa wí pé obìnrin tí ẹni tó jẹ́ yanni wọ́n kọjú da ẹ̀yìn kíbla kọ́ máa nú rẹ̀ ó lè ṣe kí ni o ó lè kọjú da kíbla tẹ mọ̀ pé bọ́mọ ṣe rí ni tẹ bá ti kọjú yàda yìí àwọn kọjú dàkìlà kàlà ló ṣe rí ni àmọ́ pé lọ́ọ́ lanú ẹ nínú ẹ nínú ẹnìkankan là ọ́ torí pé àwọn ọmọ Adam mukarramun wa mu'azzazun hayyan wa mayyita àtàyé wọn àtòkú ẹni àpọ́nlé lọ́mọ ènìyàn téèyàn bá fún wa lọ jẹ́ mùsùlùmí àpọ́nlé yẹn wá kí ni òkú fún wa dáa káwá rí yàn pé ẹnì kan wá lóyún wá kú wọn wà nílẹ̀ Yorùbá wọn gbà pé tẹ ẹ bá ti lanú ẹgbẹ bíi àkúfà ni àfikẹ ẹgbẹ o àfikẹ ẹgbẹ tó lákúfà ni àwọn ni wọn mọ ibi tí wọn ti ń kú tí wọn sì ti ń fara wọn káàkiri nínú ìṣẹ̀lẹ̀ Islam àtúgbọ́dọ̀ máa ṣe ìjẹpẹrẹ àgbọ́dọ̀ tó máa fi òkú mùsùlùmí rárẹ kó ti kú àti ìgbà kó ti kú ètò ti dájú jù pẹ̀lú ètò ọlọ́ntọ́lọ́run ṣe ọlọ́run àmọ́ àti ntọ́ba wo nínú ọlá rẹ̀ tí o sẹ́ni kankan tí o bí ọlọ́run ọba láàmú akébalẹ̀ amúre kò sẹ́ni tó fẹ́ kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ náà àti àtẹ̀lẹ̀ tọ́ba pa ṣùgbọ́n ìtọ́ dájú ni pé zakatul om um, zakatul jẹni tẹ bá rí ẹran tẹ bá ra ẹran tẹ ẹran lóyún màálùú tó lóyún lẹ lọ́ra èyí lè mọ́ fura lẹ wá pa ìyá yẹn ẹ ti pa ń ẹtù mú un náà lọ́tọ̀ ẹtù sẹ̀sẹ̀ ṣètò tiẹ̀ ni ẹni pé ẹ̀wù yìí ọbẹ̀ dé ọbẹ̀ sọ̀ mo rò bóyá bẹ́ẹ̀ni tọ́ba fẹ́ jẹ́ kò ní ìdíkọ́ sọ̀kẹ́ tó gbọ́ bẹ́ẹ̀ lóun náà lọ́rùn lẹ́lẹ́sìn rárá o ikú ìyá máa ń jẹ́ sábàbí ikú oyún ti bẹnu rẹ̀ ọmọ ti bẹnu rẹ̀ lè tó pọ̀ ju ninety nine point nine nínú ìfọwọ́sọ̀yà tó lọ fún wa torí tẹ̀ ní ìyá lọ́ máa ń ṣe o lọ́ máa ń ní ìtọ́kọ̀ jù lọ ṣùgbọ́n wò lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ gidi pé oyún sòrò bí fóbìnrin tí ó fi sára tó fi ń wíìkì tó fi ń wí tó fi à ah, ọmọ rẹ̀ mi pé kíní ìmọ̀ ti mú mi lọ kí ti mú mi púpọ̀ púpọ̀ ọ̀dà bíi pé tọ́bí ìlọ báyìí ọmọ náà dàkẹ́ wọn ò gbọdọ̀ lọ la oyún oyún yẹn kan fún wọn fẹ́ gbé oyún jáde wọn nígbà tẹ fẹ́ gbé oyún tẹ fẹ́ gbé jáde kílẹ̀ tó fi ṣe wọn lá gbé síwájú ẹ̀ náà kà kọ̀wájà kó fáwọn ibẹ̀ jọ sí wọn papọ̀ náà ni tó bí ó ti wà náà nìyẹn bí ó ti wà yìí wọ́n gbára rẹ̀ náà wọ́n lè sọ̀rọ̀ kọ́tù. torí ètò súnmọ́jú ni pé tọ́ba yìí ti jẹ́ ilé kó tó wọbẹ̀ lówìí tòtí báyìí ibi tí èèyàn ti máa ń wí onídìí tí ọba jẹ́ ilé ìyàgbẹ́ kankan tí ọjà nǹkan kankan bóyá nù kó tó sí àyè sùn fẹ́ẹ́ kéèké pé àyè yẹn wọ́n ti kọ́ pé ilé ìyàgbẹ́ yìí gbogbo ogbó yẹn ni èèyàn ti lè yàgbẹ́ lápẹ̀rẹ̀ wọ́n wà láàyè kan nígbà tó bá ń ka aṣọ ló ṣe bismillah allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith àmọ́ tó bíi ìdílé jẹ́ pé ibi tó ní yàrá yẹn kó o tó wọ yàrá yẹn ló ọba nkankan mọ tẹ́lẹ̀ kódà láti gbà tí òsì bá lòkù lòkù bá nkankan lòkù gbẹ̀yìn ọba nkankan tó ti báyìí ọba nkankan wọn fi ṣe kọkọ ọdán láti bá ọkọ ọgbà rẹ wípé ẹni tó ti mọ pé rákà gbẹ̀yìn ni wọn wà ó sì mọ pé àwọn èèyàn bẹ níta wọn ní ṣé kọ jọyìn irun tí wọn ń kí lọ́wọ́ yẹn ni àbí kó retí àwọn tí wọ́n ń bọ̀ tó sì jẹ́ pé ọmọ fáwọn èèyàn sáré wà lálọ́ bàbá ní pé á ah, èyí táwọn bọ́lá fún ni pé orí tí àwọn tí wọ́n ń bọ̀ fún ọjọ́ kírun yẹn ní jama ẹlẹ́dẹ̀ẹ́jì ṣùgbọ́n tó bá jẹ́ kó bá fẹ́ o kò lè dára papọ̀ mọ́ alálàkọ̀kọ́ yẹn o tó ti tó ń tọ́ bí ìpìlẹ̀ mú wa tí òrùkú òbẹ òrùkú ẹgbẹ́ yìí bí ìpìlẹ̀ bọ́ àbá nǹkan kan mọ́ náà tẹ̀lé tó báyìí kọ́mọ́sà wa nìkan ló kù kọ́mọ́sà èmi nìkan kọ́mọ́sà èmi nìkan tájẹ̀ ń wọlé síbẹ̀ ورقوي سرية والله تعالى أعلى وأعلم gbọ́yẹn. tó o ti ọlọ́mùsàlà àlẹ́mú ẹ̀gbọ́n tá ìgbà yìí kọ̀ bá kan ọ̀dà ẹ̀jẹ̀ kí n sọ fún ẹ̀jẹ̀ ń sọ fún yín ìmáàmù ti gbórí ìdè ní òkú níjọ́ jùmọ̀ à wọ́n bá dé ìmáàmù ti gbórí ìdè ní òkú ẹ̀lẹ́ níraka ẹ̀lẹ́kẹ̀ wọ́n wọlé kọ̀ wọ́n lẹ́ẹ̀ sí ìmáàmù wa sálámà bó kílẹ̀sẹ̀ wa sọ pé ẹ ti rákà méjì tó ti yé òun ti lọ kó ti báyìí kó ti lọ nínú olùmọ̀wá yẹn ti sọ pé àwọn bọ́lá fún kéyìn okúfẹ̀ kan báwọn tí wọ́n tẹ̀sẹ̀ fẹ́ máa kí yẹn níjàmá mi yẹn àwọn bọ́lá fún tó ti báyìí wọ́n bọ́lá fún ju kọjá pé kéyìn ọ̀sán fóun tẹ̀sẹ̀ ń jọ yẹn àwọn tó ti pé inú wọn ti parí gbà wọn ti dìde fóun bí rúkú ti ìgbẹ́ yìí ọlọ́ọ̀tà àlẹ́ àlẹ́ àlẹ́ náà ọjọ́ lọ́kọ̀. abẹ́ ẹ̀gbọ́n ti rí olóhùn pé ọmọ bàbá ọmọ tó wà fẹ́ sáájú wọn tí àbá ọ̀kọ̀kọ̀ là ní ege tí bàbá yìí náà ló so ìdí fún yín. ó lẹ tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ ó náà ló sọ fóun so ìjẹ fún yín ó lọ jẹ́ bàbá ìdíjọ́ yẹn náà. ní tí mo béèrè ní ọsọ o káàkiri òun náà máa gbọ́ káàkiri òun náà mo máa àwọn onífẹ̀ẹ́ sọ fún mi yìí. káfíìrìhùn náà lẹ tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ káfíìrìhùn òun náà lọ́wọ́ sọ pé òun fọmọ fún yín ọ̀dájú pẹ̀ sí nìka. ọ̀rọ̀ pé ó gbọ́dọ̀ rẹ̀ fọ́ níta ń béèrè kí táa lẹ ọmọ lọ́wọ́ rẹ̀ sẹ́yìn yorùbá wọ́n sọ fún òbí ni òun tọrọ. ọ̀dà ẹ̀jẹ̀ apáyé fi yẹn kalẹ̀ iṣu sáàmù yẹn fún mi. àbí ọ̀gbọ́n tí wọ́n wí yé mà mi mà ìyí tí wọ́n sọ yẹn ò ẹ máa gbọ kó lè yé ẹ máa gbọ́ kó lè yé ẹ ti kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ń ti fi ákìlù fún yín kí ẹ tó wá lọ síbi tẹ́ ẹ tó wá lọ sí nǹkan tẹ́ ẹ padà sí ìjọ kan náà nígbà tí wọ́n ní ẹ̀fẹ́ tọrọ ọmọ ọwọ́ ta lẹ ti tọrọ ọmọ òwò mo ń ta nínú wọn lẹ ti tọrọ ọmọ ló ti lóhun yọ̀ǹda ọ̀dájú pẹ̀lú ẹ̀yà o. ẹ yín o. ẹjẹ́ àtìtò lọ yẹn bí sábà ti fún yẹn ní o tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ bá ní o bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o èèyàn fẹ́ yàwó kẹ̀tì sọ́kọ́ eh, ọ̀rẹ́ wa tó bí òdodo ọ̀rọ̀ ni o kó béèrè lọ́wọ́ àwọn àfa lọ o èmi ọ̀fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni láti jọ́ tẹ̀ ti ṣe kìíní yẹn èyàn àfa náà ti ń gbẹ́ngbẹ́ ṣe rí àmọ́ sọ fún yín onísùn náà ń gbọ́n dáadáa nígbà tẹ́ bá ti mọ̀ pé kéèké ilé yẹn

ẹ̀yìn a oṣù tí wọ́n lọ ta wọ́n lọ wá tí wọ́n ah, lè ta tó tẹ̀lé. ó díẹ̀ o ẹ rí fún ìgbìgbé torí pọ́pọ̀ ìyàwó ọ̀sán pé mo gbà á. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni hm, bàbá ti bẹ lẹ́yìn yorùbá jíde nóòrù nínú rọmọdún torí kọjá lọ yìí bàbá lòun fún níyàwó kọ̀ọ̀kan pé mo bà á a sì padà lọ láàárọ̀ ọjọ́ kejì kíákíá kẹ́ máa ń kókó wọlé àti tuntun ọlọ́run sì ní bọ́wà tọ̀tẹ̀ sí wọn àdààmú kankan pẹ̀lẹ́ǹtì rẹ̀ mọ̀ tọ́lọ́run sáànù fún wa ni so àmọ́ ẹjẹ́ adáhùn béèrè mi béèrè yé pé ẹni yẹn wá dáràn wọn wá mú lọ wọn ní ọlọ yẹbi tí àwọn ọ̀daràn máa wà kọ́ yẹlẹ̀ òwò wọ́n ní ìjọ tọ́ kéèyàn lọ bá kéèyàn lọ sí pé ah, ẹkú rìn ẹkú rìn o kó lọ ń ṣe tó wọ́n lọ́ọ̀kì àlà àìlọ́ tó bá jẹ́ pé lílọ kéèyàn fẹ́ lọ lílọ kò lè jẹ́ ìkìlọ̀ òbúrú tí ò ní wò pé ah mo fún yín lọ́gbọ́n tó èyí ẹ̀dá tó rẹ́ mi lẹ́wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe yín nu bí wọ́n ti tọ̀ lílọ tẹ́ ẹ lọ ọ̀nà ah, kọ̀ ọ̀rọ̀ bí ìlú ti ń lọ o ó sì máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run máa ṣọ́ wa o ó máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run máa ṣọ́ wa o onítọ́lọ́ máa fi máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn o onítọ́lọ́ máa fi tó níbi o tó dákun tó lùtọ́ lọ mo rọ yín gbogbo táwọn èèyàn bá fi máa fẹ́ rẹ̀ yín lára dákun ẹ̀jẹ̀ táwọn ti fi hàn ah, ẹ̀jẹ̀ táwọn ti fi hàn á tún máa padà yín tún máa padà wá tún máa sọ̀rọ̀ lọ́ba tán. mo rò pé yé wa kìtì bá wọn tó ọwọ́ ẹgbẹ́ náà ìgbésọ̀ náà káàánú nítorí kálukú jẹ ló ṣe kí ni lórí o tó kálukú jẹ lórí o ló jẹ pé kìlọ̀ rẹ pé ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ kó sí ọ̀rọ̀ fún akọ́mọ sọ́wọ́ o ṣàlàyé lọ́ba tán bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lọ tún ìgbésọ̀ o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب